tí wọ́n kóra wọn jọ lọ́jọ́ fẹ́ dòwò pọ̀ lọ́jọ́ fẹ́ ṣe òwò káràkátà àbájọ fẹ́ ṣiṣẹ́ ọwọ́ náà ní ìrẹsẹ̀ títí nínú àwọn ṣẹ́rí kàtàkà ọlọ́ni èmi ni ìkẹ́ ẹ̀ka wọn lọ́ba tó ń mọ̀ ẹ̀ka wọn máa làmì yá mi wọn làwọn yẹkùn àdúgbò máa sọ̀rọ̀ ibà lópin ìgbà tí ìkànnù ọba ti dàgbà ẹnì kejì fáyìbà ọ̀rọ̀ tó bá jàǹbá rẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ ní ìmọ̀ òkú lánàá méjèèjì. wọ́n tó bá jàǹbá rẹ̀ èmi ní ṣe kẹta wọn tí mo fún ọ lọ́wọ́ ní àdéhì àbúdá òbí gbà wá nínú súnmọ́nà وصححه الحاكم الإمام الحاكم nínú àìmọ̀sẹ́dọ̀ àti wọn ní sọ̀rọ̀ pẹ̀lú. ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ àlàyé tí wọ́n fà ṣe ń rí wọ́n jẹ́ pé wọ́n pé ní fàjúmùlá tó lọ fọ wọn nípa agbẹ́gbẹ́mú lọ́rọ̀ ni pé a nílẹ̀ àdí tí àdí sì yóò lọ ẹ̀fọ́ ìpínlẹ̀ pé àdí sì ti sálẹ́dọ̀ ẹ̀sìn ní ẹlẹ́ الاختلاف في وصفه وإرساله torí pé wọ́n ṣe apá ni pé sáàdì ìṣòro ìṣòro ni àbí mọ́tàdì ìgbésàdì ti ṣe yẹ dọ́dọ̀ ànábì ni àbáàdì ìṣì tó jẹ́ pé ìkan nínú àwọn tàbí lọ́kẹ̀gbé òdòdó ànábì. bákan náà wàjà ara láti rọ̀ wí nínú ọ̀sán gbà wá àwọn táàbù ń bọ̀ ń bẹ́ẹ̀. fáìlà sálùmọ̀ mílẹ̀ ìwúlá tó bá bọ́ bí pé tí wàá sùn lónìí àbí ẹ̀sà fàlàyé islam mílẹ̀ kọ̀ọ̀kọ̀ kò bọ́ bí àwọn kejì àti hadithi tààrí dára lórí àtàrà àwọn kẹsìkì tí yóò bá wà. ìdáwọ́ tó mọ̀ pé

بل أو أحاديث أو آيات تغني عن هذا الحديث الضعيف من تقام الكافي يدلني تغنيه من عند أن الحديث القدسي في النبي يقول الله سبحانه وتعالى سمعتني إني حرمت ظلما على نفسي مسامحي léèwọ̀ fún ara mi ìmọ̀ náà ní ẹgbẹ́ ìṣọba alábòsí. wàjà àìtòkù bẹ́yẹn fún mu àrọ́mà mákànnà ránṣẹ́ láyé èèwọ̀ láàrin ẹ̀yìn àwọn ènìyàn náà fàlà àtàbọ̀ lánàá ẹ̀rọ ṣàbòsí fún wa ẹni tá a jọ kẹ́kọ̀ọ́ tá a rẹ̀ àbí tá a rẹ̀ rẹ̀. jẹ́ kí mùsùlùmí jẹ́ alákòóso. náà hadithi tí ó tẹ̀lé náà ni hadithi asa ibn Makhzumi arákùnrin gba hadithi yìí wá ọdí ọlọ àyọ ẹni anáwó káàna ṣẹ̀rí káàna nàbí yìí sọ̀rọ̀ sọ́lá kọ́bùlà bẹ́ẹ̀sà olóhùn jẹ́ ṣẹ̀rí pátánà fánàbí náà jọ dàgbà pọ̀. n'ụfọ famili ka ọlọ́run tó gbé dìde fàjá a malfatah arákùnrin ní ó arákùnrin maka mẹ́mbà lónìí ẹgbẹ́ na fàkọ́ọ̀lá níbi tí tó dáhùn àníbi àwọn sọ pé màrà ábàmì àfi wàṣẹ̀lẹ̀ yìí kì olùbádòwò pọ̀ bí wọ́n ti kí ni wọ́n rọra lọ́wọ́ wọlé ẹni hadithi alimami ahmed wọ́n bá wa nínú wọn. Abu Dawud bẹ́ẹ̀ náà ni Abu Dawud bá wa nínú sínú wàtúmọ̀ ẹ̀dá ìlú mọ́jà ní sínú ìfún náà. ṣé kìíní tọ́ka sí? ẹni àbìsí ń tọ́ka pé ní.

ẹ̀kọ́ńkà tó hàn tó jẹ́ orí fáwọn mùsùlùmí iná fatahna laka fatiha mubina. nígbà tí fatiha wá dé torí pé kálukú wa wọn mẹ́sìn náà ń wá fún rárá wọn. ọlọ́ni ìdájá àdẹ́sọ̀rọ̀ lọ́ọ̀hì wà ní fatah. nígbà tí arìnrìnàṣẹ́ ọlọ́mọ ti dé tọ́lọ́ gbàgbó mọ́kà fún ọ tó ṣí fún ọ. أرأيت الناس يدخلون في دين الله أفواجا tọ́tọ́lára mi ẹ̀dá wọn ní Islam níjọ níjọ tó yẹ pé ẹ̀rọ ń finú fẹ́dọ̀ wá wọnú ẹ̀ nínú àti wọn wá ń jọ náà ni àfa ibùdó màsúrùmí yìí fàkánà mímọ̀ jẹ́ àwùsá nínú àbí àfa ibùdó màsúrùmí yìí. فلما رأى النبي صلى الله عليه وسلم مثلا به قال أنا بني مرحبا يا أخي وشريكي لا يماري ولا يداري ما هو لما رأى ọmọ ìyá mi alábàṣe mi olùbádòpọ̀ mi tẹ́tẹ́ láàyò máa rí pọ̀ láàyò dáa mi èmi tí ìfìfà ọ̀kà tí ìfà ní ìjẹ́. ففيه أن الشركة كانت موجودة في الجاهلية láti mọ̀ pé partnership máa ń bára ní ìdò kájọ máa ṣe nǹkan papọ̀ títí ń bẹ kí Islam tó kò tó dé ní. torí arákùnrin tó yẹ sá ìwé ètò ànáwó ìjọ ṣe lọ́jọ́ ní business ìgbà Islam wà àtúbátà nígbà tí ìsìláàmù dé ìsìláàmù tó fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ tó tó fi nílẹ̀ sọ̀rí àwọn onímọ̀ sí pé ìsìláàmù gbà tó dé gbogbo tá a bá má ṣàlù takò rárá èyí tó bá dáa ó fi lẹ̀ bẹ́ẹ̀ tó takò nínú tí ìsìláàmù bá wọn lè bá àwọn èèyàn jọ ń ṣe iṣẹ́ papọ̀ ó fi lẹ̀ bẹ́ẹ̀. لأن الإسلام يبقي كل صالح نافع فإذا كنت لا تنفع لتدى الإسلام ما لسيني ويبتل كل قاصد دار فقلت بدا يكون إلى بلد ودى روض إسلام أبدي في أن حسن المعاملة أعطني حسن المعاملة ìbálò tó da wà náà sí ìbálò tó da ìfi ọkàn kan bá nílò yẹ kò kọ́ àṣàrò orí parẹ́ wọn ṣẹ́kù ìfọkànkàn bá nílò ìbálò tó darí mọ́ lórí pa tó ṣẹ́kù orí pa dáadáa. ẹ̀wọ̀n gbà tó ń wà sáré méjì ọ̀sẹ̀ kí papọ̀ ẹ̀gbà tó bá pàdé sáré méjì tó ń ti rẹ̀ ní dáadáa. káípẹ́ nǹkan bí ní ó ṣẹlẹ̀ ní bí ó ṣe rẹ̀ tilẹ̀ ní orí pàtó òmìnira kódà bẹ́ẹ̀ ni tó ṣe ti gbàgbé. ọ̀sán àpò sọ̀yẹ́ bá téèyàn bá bá ìyẹn lò pẹ̀lú dáadáa ìfẹ́ máa gbọ́ nípa rẹ̀ tó bá yàtọ̀ ètò rẹ̀ dáa náà nìyí máa gbọ́. máa máa tọ́ láti àyà àbọ̀ kódà bíjọ́ tí bíjọba ti lọ lórí ẹ̀kan ní kéde. ẹrẹ́nu káwọn òde gbàgbé lágbájá nígbà tá a wà nílé ìwé bóyá lè wé tó wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o ní ti rẹ tiẹ̀ lẹ́yìn bàbá ti di fífi yẹ lájọ lọ lé ìwé ẹrú kan àwọn èèyàn rẹ̀ àwọn tó lọ sùn tó rárá tí wọn lọ agbowó fún wọn táwọn ọ̀rẹ́ kájọ ṣe kékeré káìpá ìdá akẹ́nẹ́dẹ́ fún tó padà dépò náà ó lè mọ àwọn káàkiri pé á ah, ẹ̀tọ́ yẹn ló yẹ ń bàbá yìí. sáànà bá fẹ́ ní díìlì pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ káàkiri tó yẹ kó rí pa dáadáa ní òbí ilẹ̀ fún wa. ẹni bóyá wípé ọjọ́ ti lọ lórí ẹ̀ wàbọ̀ de family àwọn àtúntò ti lọ kárí kéde òye òye ìmọ̀ nàìjíríà bìkìlá fílmù àmàlà tẹsẹ̀ yé à unlike yàtọ̀ sí àwọn ìbálò burúkú sẹ́nu bí ó bẹ́ẹ̀ lè kéde lò wọ́n ẹjọ́ ń dáwọ́ ni ló kówó tiẹ̀ lónà wọ́n ẹjọ́ gbé tẹ́fọ́ ni wọ́n ẹjọ́ ń ṣiṣẹ́ ni ká ilé àti lágbájá òtòjọ dànkẹ́ pọ̀ mọ́ ẹgbẹ́ tó máa ń gbọ́ pé àjọ dànkẹ́ pọ̀ mọ́ orí pàtó òdà nìyẹn ní kíni ló bí o. inú ọ̀gá wàṣàrà sọ̀tì lọ́kọ́lù àbí kéèyàn níwà burúkú tó ti wùwà tó burú fún yẹn rí gbogbo àtẹ́yìn bá tó wù yóò máa ẹ̀ tó gún ní ń gò. èyí máa rí àpàdé òníri èyí máa rí bẹ́ẹ̀ tó búra wà burúkú fún ni àyùbọ́ ní ojú àpàdé àbí tí ẹ bá tún tí wọ́n á rántí nǹkan bí bí egbò ní àbí bí máàkì rẹ ti fi sára rẹ ní yóò mọ tí bá ti rántí nǹkan yóò mọ ẹ̀jẹ̀ ń tó fún ani irú wà burúkú bá a fa iná la tó wù kí ilà àfàrọ̀ sẹ́yìn ilà àfàrọ̀ sẹ́yìn àá oníforípa kan lè gbèrúpa burúkú lọ wàtíkàrà kọ̀bẹ àbínà títí ò dáa káwọn náà gbìyànjú bá a ṣe ń bára wa ṣe káṣe ìdúró lórí pa tó dáa pàtẹ́jọ́ ń dájọ́ wọn kó owó rẹ̀ jẹ́ ọ̀gá ọ̀dúgbàgbé rẹ̀ wọ́n pàtẹ́jọ́ ń ṣiṣẹ́ pẹ̀lú lórí àwọn kọ̀ǹdíṣà tẹ̀ gbé lè fún ara yìí mọ́jàmbá rẹ̀. pẹ̀lú kò jẹ́ bá tún ríra kọ́dà ilé ó lè wọ́n jẹ́ kó yín mọ́ pé àlọ́ ni ilẹ̀ ti lọ pàdé àbí kánò kí wọ́n náà lè rántí rẹ̀ bí dáadáa kí wọ́n náà mọ̀ pé mọ̀ rẹ̀ haban bíáfi wà ṣẹlẹ̀ ìdí láàyò máa rí wà láàyò dáre tí wọ́n náà lè yin ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ kó náà lè yin ẹ́. mo máa ń kíkà táwọn oníṣẹ́ wọn kan sọ̀rọ̀ láìpẹ́ yìí wọ́n ní àṣọ́bù tó yà àwọn oníṣẹ́ ni ẹ̀gẹ́ ìgbà tá a jọ ṣiṣẹ́ papọ̀ àbí tí wọ́n ti ṣiṣẹ́ bá jọ dà wá pọ̀ kó lè gbọ́dọ̀ gbá tó ní nípọ̀ ṣùgbọ́n kẹ́kẹ́ jọ máa ń dà wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ sọ pé kí wọ́n jọ ṣe kó o lè gbàgbé rẹ̀. àmì ìṣòwò rẹ̀ tí wọ́n máa padà yà lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́mọ̀ tó bá lóore nìyẹn tó yóò fún ni àbí yóò ní yóò ní yóò rántí ẹ̀ títí dáadáa. káàpẹ́ kejì náà ló ṣẹlẹ̀ ló lè rò lè gbàgbé rẹ̀ náà ni yóò máa rántí rẹ̀ ní ìrántí ìbáwòrò. wọ́n ní fíì nínú bábọ́tọ́ mi àdìsí àtàrí ìlú àlùmọ̀sọ́rọ́ mi ni pé أن العرب في kaka àwọn alárúbáwá nígbà àjà ìlíyà tí islam tó dé káàrí tó ẹ̀yìndà ọ̀hún makáàrí mọ̀ àkàlà ìwà àpọ́nlé wà lára wọn mi ní ìwà àpọ́nlé ìwádìí wà mọ̀lúàbí wà husni muamala ìbálò tó dá wà lára wọn torí pé àfáàlú tó bá nàbí lò ìkéde tó ní kọ̀ọ̀tún ẹ̀ ń dà wọn. mọ̀tẹ́bí àdánù ká àwọn àjẹ́ àwọn ọmọ làtẹ̀ ìlú bá dé dáadáa wọ́n ti dáa báyìí. fún àtàwọn nínú ilé lásìkò àwọn ọjà ilé àti ìdè bẹ́ẹ̀ ló ń kọ̀ǹtúrò wọn. ìyá bá wọn ká wá rí nígbà tẹ́lẹ̀ ti dé tẹ́lẹ̀ tó ń kọ̀ǹtúrò wa tá a rí òtún tá a padà sí káwọn àjẹ́ ń bá ara bí. àwọn lárúbáwá kẹ́ẹ̀tì tó dé àwọn ẹ̀fọn níwà tó dáa ìbálò dáa wàkìsọ́ọ̀lì kẹrin mọ̀. àwọn ọ̀rọ̀ àpọ́nlé jẹ́ àtìhìm min àṣìrìhìm tọ́yì àtọ́yì òǹsórí òǹtọ́yì pẹ́pẹ́ nǹkan yìí ó ṣẹlẹ̀ tí wọ́n látara ìpìlẹ̀ tí kálukú tó wáyà dé tó dára. ọ̀rọ̀ nílò náà ń gbé dìde ọlọ́run gbèdé kó wá parí àwọn àwà tó da tó di ogún tó bá ń lẹ̀. ìyẹn pé kò sí pé kò sí wà ìwà pé kò sí wà dáadáa tẹ́lẹ̀ rárá kọ́ ìwà tó dáa náà wà mo ká lóra rẹ kíni kó wa parí ẹ̀ kó wa mẹ́jì mí kó ti gba gbogbo ẹ̀ tí ó dáadáa nípa àwọn lábáwọn látàyè ẹjọ́ wọn kẹ́sàn-án ó dé ni pé kánú ìkòrò náà tó yóò fa wọn máa fa gbàlejò nínú àṣà alárúbáwá yìí ẹ̀rọ kan náà wọ́n mi tó mẹ́ta ilé àtọ́lọ fẹ́ràn àánà tó yẹ kó máa dáná ẹ̀rí fún àtọ́n rírìn àjò lọ ọmọ àjọ wẹ̀ inú wa wọ̀ àmì ìkóra wọn jánu nínú àpèjúwe yìí ni tí ó ṣe Abu Sufyan radiyallahu anhu Abu Sufyan ń lọ tajà ní ìlú Sham ọlọ́rajà kò tí ìgbà sílámù ó wá ṣe déédéé àsìkò tánàbí ran àwọn lọ́ba àwọn èèyàn fún lọ́ba lọ́ba ká gba islam kálọ̀ hadithi yìí nínú sọ́yìn lè Bukhari lọ́wọ́ bẹ̀rẹ̀ òṣùbí àti kìkẹ́ta àti kẹrin lọ. nígbà tí wọ́n fún ọba yìí ní lẹ́tà tí ọba ìrọ́sìlì kọ́ni afọlẹ́tà ó wá pé àwọn tó fẹ́ àlùkò àhá ní ibi tí lẹ́tà ẹ̀ ti wá agbègbè rẹ̀ náà làwọn tó wà ń lo àyè ẹ̀ ti wá ń béèrè lọ́wọ́ ọkùnrin pé ẹni tí àwọn sọ̀rọ̀ bó lè sọ̀rọ̀. àbúsùfìyàn àbúsùfù yá ń bá dọ́dọ̀ báyìí ọba máa ń bi ní èrè ọ̀rọ̀. ẹgbẹ́ ọkùnrin tó de dìde bó ló ṣe jẹ́ láàrin yín bó lẹ́bí rẹ̀. ẹbí yìí ẹbí àpẹẹrẹ ló ti wá àwọn náà ń tẹ̀lé olówó ni wọ́n wọ́n ní àtàlíkà ní ọba ní àhà máa níbi ọlọ́run àtàlíkà ní ìwọ̀n lára tẹ ọkọ̀ tẹ ẹ̀nà ọkọ̀ tẹ ẹ̀nà. kí ni ń pè yín sí ìwà àtọ̀gbọ̀n tí ń pè wọ́n ti ẹni ká má tó ń sàmọ̀ ká má ṣe lè má. àbútúbi àmì kèfèrí nígbà wo títí máa fẹ́ mọ̀ ní kó nígbà tó bá yín béèrè lọ́wọ́ kí sáà béèrè pé ṣé wọ́n dínkù ní àbá ń lékún àfọ̀n ń lékún kó sáà béèrè béèrè ìdí wọn fẹ́ nu pé nígbà tó dáre kó ní láwùrẹ́ àlàyé tí o bá sí ìdíjú ni làkàtà tó àlè kò bá parọ́ mọ́ torí pé kò gbẹ̀sìn sí ànábi tó wá gbogbo tó ń bí ó ti wò pa ìwọ tí o dà kí sì sọ gbogbo ẹ̀ lóòótọ́ jẹ́wọ́n àbútù fìyàrò tó ń béèrè nípa ẹni tó mú lọ́sà ń gbà ó sì sòótọ́ yìí tó wà lórí ẹ̀sìn gbà ó kò sí nínú àwọn àwọn àdúgbò tó wà lára bàbá wa kẹ́sì tó dé ibi tó ti fẹ́ parọ́ kóra kẹlẹ máa wò ká tí wọn lè ṣe wá tẹ̀lé àìpẹ́ ilẹ̀ ṣàbòsí wọn. gbogbo tí ọba yìí bí nípa ànábì ní dèkìní kí ni ìsọfúnni jẹ kọ lónìí àwọn ọmọ ẹgbẹ́ àti ọba ti pé kí ni ká àti ọba gbúrò mi irú kò bá ní mú ṣùgbọ́n parọ́ mọ́ ṣùgbọ́n kò bá kò nínú àwọn àbá yìí ó wà lára àwọn alárúbáwá kẹ́ẹ̀tì lóde ní ìlú alóòdà ló pe ní ọ̀yẹ́ tó lè ọ̀tá mímọ́ màkàrí màkàrà àwọn ọmọ ẹ̀yìn tó ti ń bẹ̀ tẹ́lẹ̀ lágbèrè ní kí wọ́n parí ẹ̀. ìrẹ́ lẹ́rẹ́ lómi lónìí tí o tẹ̀lé lọ pé jà ìyíyà náà láàkó ìdí ṣe o kò sí jà ìyíyà gbogbogbò mọ́ ni o fẹ̀yìn kútó àwọn ẹlẹ́gbẹ́ náà pé gbogbo àwùjọ níjà ìyíyà ẹ̀ wá sí àwọn tọ́kọ̀ ìyẹn àwùjọ níjà ìyíyà lẹ́yìn inú àgbẹ̀kẹ́ta fi mọ́ ta ni àwọn kàwárí jì ni wọ́n bá rí pé jàìlì àkẹlẹ̀ wọn tọ́pẹ́ owó wa èfè rí nígbà tí kẹ́kọ̀ọ́ tí kẹ́kọ̀ọ́ jàìlì yàtọ̀ kọ́rínà ìṣirin jàìlì yà twenty century ẹlẹgbẹrún sọ yìí ṣùgbọ́n àkọ́rọ́dún lè ní jàìlì yàtọ̀ òwe tí wàá ti sí lọ tó jẹ́ kébèrè kí ló náà jàìlì ẹ wà lẹ́nu mi tí ó ní rẹ̀ lẹ́nìí tí ó lamọ tí ò ní parọ́ ṣùgbọ́n tí ò bá ti ṣe lórúkọ ẹ̀sìn fàwa káàfù ìyẹn ní àwọn àtàwọn ẹlòmí kan fún mi kó lẹ́nu ìdẹ bàbá dòwò pọ̀ kó lẹ́nu fún bá kọ́ inú mi dòwò pọ̀ ó yára láti kéde lọ bí o bá tẹ ẹ jẹ tí ẹ̀sìn tó náà tí o ta kẹ̀sìn mú bá dòwò pọ̀ ṣùgbọ́n gbogbo tó ṣe ẹ náà kí sì ni kékeré. Abdullahi bin Jùlọ nínú àwọn tí wọ́n gbé pé ìjà ilé àkàlẹ̀ tó lè tó lè dáadáa. wọ́n gbà níbi parí ẹjọ́ ká ní ti wọn nàmọ́ ìlú kárí. sábẹ́gun jọ jùlán ni wọ́n ṣe ní wọ́n ṣe ní ah, alákùnrin yẹn náà gbogbo lárúbáwá. sábà kásán ẹ̀rí pé ń pé ìbáṣepọ̀ kan tó wáyé láàrin lárúbá kẹ́sì tó dé àlùbá ní kẹ́sì tó ti yẹ ní wọ́n fẹ́ ní ẹ̀fọ́ ìlú òdòdó. wọ́n ní Abdullahi anabi náà dùn ètò iléyà fèlè islam là àjà náà bá pè mí tí wíwá nígbà tí islam dé ní ìrò oúnjẹ pé èkó mo mọ lárúbá gbogbo ọjọ́ bẹ́ẹ̀ yá mọjà ká sọ kan kálábí àjọba ìní rẹ wọn bí anabi àwọn ọ̀sán lẹ́nu pa arákùnrin jọ kan anabi náà inú nínú nínú ọ̀tọ́lẹ́ pé kò sọ pé láìlá ayélujára ní ìjọba yìí sáfẹ́ lómi ẹ̀ ní àwọn ọ̀wà kọ̀ọ̀kan fún àtàkùn ara jàdí ní ẹtí láwùjọ sí láwùjọ àti ọba nínú ẹlẹ tó bá nẹbi dò pọ yìí tí islam dé bá nẹbi ìsọ̀nà ti rẹ nínú ẹtí dára. wàfi ìbákẹ́nu hadithi tí ó dákọ̀ ni ó sùn kólìkì nàbẹ̀ sọ́lá ní wa pípa dídá ìwà nẹ́bì wà wà fá èyí àti pé àtẹ́bì ni wọ́n pàdé òní tí wọ́n pé wà dáadáa fún yẹn ètò nílẹ̀tọ̀ dáadáa. àpẹẹsí alẹ́nu gbígbó ní gbogbo alẹ́nu tọ́lọ̀ ń gán lóye rẹ̀ pé fàyínàkàlà àlá olùkọ́ni àwọn èèyàn ilẹ̀ ni wà rẹ̀ dájú. ìwà tó dáa ìgbà alẹ́nu ló wà. ìyẹn lóye kó máa ti mùsùlùmí lójú tó lóun jọ ọmọ lẹ́yìn àlẹ́bí tí wọ́n ń wà tó. tí wọ́n wà tó wọn fi fún ta bàbá yẹn tuntun wájú ní súnà tó ló ń kọ́ṣe ànábì nítorí wọn á fi orin yẹn kó dá olódájú bẹ́ẹ̀ kó wá sí lára ẹni o ẹ pé ó kábùkù wá ara rẹ̀ kábọ̀ ló bá kábùkù wá súnà ló gbé súnà tọ́lọ́ lọ sánà ọ̀tàlá tó ti pé látara àdúrà Muhammad sallallahu alaihi wasallam ànábì oníwà tó dáa ni. وأنه لم ينسى لهذا الرجل الطيب صحبته أني أراكني تدعي gbogbo dáadáa tọjọ ṣe pẹ̀lú ànábì ànábì ó gbàgbé ẹ tòun ti bọjọ ṣe kiri ó ti bọjọ ṣe ti pẹ ànábì ó gbàgbé ẹ yìí ti tún rántí rẹ títí dáadáa náà ni ìyẹn lè jẹ́ ní dáadáa kó ṣe dáadáa ṣùgbọ́n tí ẹni tó ṣe tí ó bá gé yẹn burúkú ló fi gbàgbé dáadáa kò ní mọ́lé mọ́ lórí. ìmọ̀ kò wojú kéré ẹ̀ àbí kó rẹ́ nìyẹn kó tẹ̀ mọ́ mọ́ rírì tó ṣe fún oníníkàwá ló ti ṣe. inú tó sì wà fún mùsùlùmí dáadáa ni pé kó má fojú kéré dáadáa kàdá bá ti lọ. àmẹ́bí ni látà kẹrọ nàmínà màrúfì ṣe à fàlàwọ àǹtálùkọ àkáàkàdé wá sí ìtọ́ni kó àkọ́ fi pàdé ojú tútù ọ̀rọ̀ pàdé ọ̀rẹ́ àbẹ́ tó ṣe dáadáa fún àbí kó wọn náà dúdú ká fún yẹn dáadáa ẹ tó bá mọ èyí dáadáa wọn náà máa ṣe fún yẹn tó bá dìde mo kò ní gbàgbé ọkọ làkẹ́ni ti gbàgbé ẹ rántí mi mọ́ à ah, mo ti gbàgbé ẹnìkan sọ̀rọ̀ tó jọba ẹ̀fún láìpẹ́ yìí tọ́lẹ́ nìkan ní ẹjọ́ ṣe dára fún ó kàlẹ́ dára lẹ́nu ìjọba ẹ̀yìn ní alájà fún mi ah, nígbà báyìí báyìí báyìí alẹ́ yẹn kàtó wọlé nígbà kò rẹ́tí ṣùgbọ́n ẹjọ́ ṣe ń bọ́ òun rẹ̀ ó yẹ ká mùsùlùmí rí o ẹ tó bá mọ yìí dáadáa kò ní fojú kéré dáadáa kẹ́kẹ́ tó bá ṣe fún olóòtú fojú kéré dáadáa kẹ́ láti ṣe fún fún ìyẹn míì ẹgbẹ́ wa ti dáadáa fún ẹ yóò ti gbàgbé òun sì máa rántí kọ́ ṣàlàyé ṣàlàyé onímọ̀ tó kù òun rántí mọ́ ṣùgbọ́n tó burú pé ẹni tó ti dáadáa fún ẹ ló rántí ah, ẹ̀mọ́ mi mú ti báyìí báyìí báyìí mú un rántí àwọn yẹ kó jẹ́ ìtìjú fún yẹn. òun tó wá ń sọ pé òun ló ṣe báyìí ìwọ tó jẹ́ wọn kọ́kọ́ rí kọ́ dúpẹ́ ìwọ lè débi ó ti gbàgbé sùkámọ́ yìí dáadáa sí ẹnà nípa ìfúnlá kò gbàgbé dáadáa sí ìbáṣe dáadáa sọkùnrin kékeré bákan náà wàjẹ mílà ìṣọ́ra tẹ̀sán kò gbàgbé ìbálòpọ̀ rẹ̀ tó dára sínú àmì láti. bákan náà àlùmọ̀bà àlùmọ̀mọ̀rọ̀ wàlùmọ̀jámọ́lá wàlùmọ̀dárọ̀ kọ́ àlùkàtọ́ làwọn kẹ́mìmọ̀ yìí àlùmọ̀mọ̀rọ̀ àlùmọ̀jámọ́lá àti mọ̀dárọ̀ àlùmọ̀kàtọ́ bí ní láà يدري أي لا يدفع صاحب الحق عن حقه ìyẹ́pẹ́ tá a lè lọ́gbà ẹni tí ẹ tán yẹn yẹ lọ́kùnrin ìyẹ́pẹ́ kò ní tán yẹn kún bí ẹ̀tọ́ tí yẹn bá lẹ́tọ̀ọ́ sí. kọ́lá abu ọ̀bẹ́d alimudaro tún tẹ wúnẹ́ mahmuza min dara at wáyé alimusagaba. ìdá pé musagaba falimọ̀kálà fàyẹ pé kíni ọ̀sán mi dá wa lálẹ́ ẹjọ́ dàn kẹ́kọ̀ọ́ tó ló pé ah, yóò sún wọn lẹ́kọ̀ọ́ táwa ní tàmínétì partnership wa yìí báyìí arákùnrin anábì ní arákùnrin kìí ní kìí dá wa kìí fi wàhálà kìí fa wàhálà wàá mọ̀ ní mọ̀dàrọ̀ fàyẹ ọ̀sùn ọ̀kọ́lọ̀ wọ́n yẹ kí mọ̀dàrọ̀ ní kéèyàn máa ṣe dáadáa sí ìyẹn kó máa pọ́n ìyẹn dáadáa ìwé yẹn ti lẹ́tọ̀ọ́ sí i kó máa bá tí ó fani mára ìyẹn dáńtì ẹ falẹ́sà màmú ìyẹn ò láǹfà èyí tó ni mo dàrá àp ìyẹn ni ò dá ní ọmọ dá wa lálẹ́ náà ṣùgbọ́n mo dà rọ́ọ̀ ìṣòro láǹfà ìyẹn dá. أما السماح والملاطفة فيجلبان المودة mutum bá jọ ń ṣe àfipọ̀ kéèyàn wá rọ̀ fẹ́nìkejì ẹni wà ní mọ̀lá àtọ́fà kéèyàn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá nílò àjọdà nkẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni kódà bẹ́ẹ̀ nìkejì rẹ mo ní mistake tó ṣe ẹjọ́ gbaṣẹ́ pé aṣẹ́ríkà àbùdánù lẹ́jọ́ ń ṣe ni kíni ẹ̀yìn ẹ̀yìn tí wọ́n lé lọ́sẹ̀ mẹ́lẹ́dù nígbà àjọba bẹ́ẹ̀ àjọkú ló dédé mi ẹ wá tí wọ́n sáré dọ́rọ̀ lẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò bí àkẹ́kẹ́ ló ṣe ń jọ òyìn tó kàn mí o ẹni ọmọ àti wọ́tọ́ ń bì àní ọmọ àti mẹ́lẹ́ lẹ́yìn ara pẹ́ yorùbá kíyèsí kíyẹn rọ̀ fún ẹnìkejì yẹn tààdójá látijọ́ ṣe á ní nǹkan yìí àwọn méjèèjì ìrọ̀ fún ni èdè pẹ̀lẹ́pẹ̀lẹ́ èjì lè bá nílùú jà àmọ́ ìfà ìfẹ́ wẹ̀yìndìmánì ìka àwà fọ̀fà yóò jẹ́ kí ìjọmọ ìyá kó kọ̀ǹtínú wà fọ̀fà ìfinú mímọ́ bá nílò ó máa ṣẹlẹ̀ ìfọmọ ìyá lókè abájọ ń ṣe àkùnrin bá ti ara ń jọ ń ṣe ẹmọ wo ọjọ́ ṣe ṣe kátó àbúdá nínú ọ̀dà àwọn bá ti wá àjọ bá ti bá ti rí kíni bá ti yíra wa ẹgbẹ́ ìwọ náà wọn tó lé ṣẹ́ẹ̀tì ìwọ náà wọn tó lé kíni tó ń bá yọ sí i ìyẹn kò sí sọ̀fà áwò ń bẹ̀ inú mímú ò sí ń bẹ̀ kọjá pé ìkẹyìn bẹ́ẹ̀ jọ ti dẹnu bẹ́ẹ̀ kò tẹ̀ èdè kọ́lá láì tí ì rí kọ́ọ̀lù ọ̀nà gbọ́n ìkẹ̀kẹ̀ ní òde mọ́lẹ̀ bọ̀tọ̀ tí ń rò kúrò òtún lè lóde èsì kó lórí ẹ̀hún ọtí ń kúrò àwọn ẹ̀rọ bá lè tẹ̀lé náà ti jòkó kéwìdé ìdí nìkan tí ń ṣiṣẹ́ nìkan á jòkó kalẹ̀ òtí ń kúrò sí ìyẹn tó bá lọ àti pé bẹ́ẹ̀ lọ ti ń bá wọn lò kò ní nífẹ̀ẹ́ rẹ dénú bẹ́ẹ̀ bá jọ ń bára yín ṣe ìṣe nìfà ìṣe mọ̀nẹ́bìkì lẹ́mọ̀ fi bára yín ṣe. ولذا فإن النبي صلى الله عليه وسلم انتظر عليه وسلم مدح شريكه بهذين الخلقين الكريمين ترى النبي في ẹni tọ́jọ́ ṣe alájọṣe rẹ̀ ẹjọ́ yìí ó fi yìn pẹ̀lú àwọn ìwà méjì tí ìwà méjèèjì tó jẹ́ ìwà àpọ́nlé ẹni tí ètò ní jẹ ẹni tí èdá wàhálà alẹ́. fàyà lèkólè mọ́sílẹ̀mù wọ́n ní ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí láti yàmọ̀ ṣẹ̀ríkáàlì làtíyàmà ṣùràká pàápàá jùlọ àwọn tí wọ́n ń já lájọṣe ọjọ́ pátínà níbi iṣẹ́ kan kékeré ó jẹ́dẹ̀ ayẹ́ta hálà òbí yìí máa tí wọ́n níròyìn méjèèjì lára ìmọ̀ máa tani jẹ́ ìmọ̀ máa fa wàhálà pẹ̀lú gbogbo àdúgbò bá rí parí ìjà lẹ́yìn alájọṣe bákanáà filhadi ní tó wà náà àdìsí ni alhaf alalwafa lìjáàrí kọ̀dín ẹni tó jẹ́ jáàrú rẹ níbọ̀ rẹ àbí pátínà rẹ tẹ́ ẹ ti jọ wà rí kódà kẹ́ ẹ má jọ ṣiṣẹ́ mọ́ àbí níbọ̀ rẹ tẹ́ ẹ ti jọ gbé rí kódà ẹ má gbé mọ́ lára dáadáa ni kó ìjọba tó rí ẹ yẹ pé dáadáa rẹ fi túká tó mọ̀ ọmọ dáadáa tó ṣe. مامهم فصاحب الأول فإن الصلة الأولى التي صار عليها ما فصمها ينبغي الإنسان أن لا ينساها أني ẹni tá a fi kọ́kọ́ jọ ṣe rí tẹ́gbìn kan wá ṣẹlẹ̀ tá a fi jọ ṣe mọ́ ó yẹ dáadáa tó tọ́ ni kíkà mọ́ gbàgbé rẹ̀ màlàrí à ń sàfàṣẹ́ rà á. ìbáṣepọ̀ yẹn ká má gbàgbé rẹ̀ wọ́n yà àrífà ha lè àṣírọ́tì ìlàwọ́ fàyínà azámìnà lè wà fà àlẹ́lẹ́ ìta ọ̀rọ̀ kó ń gbàgbé àjọṣe tàbí jọṣe yìí ló wà lára Muhammad sallallahu eléyìí nínú àwọn ẹ̀kọ́ fún yẹ pé yìí sábà ti jọba ara wa ṣe ìta àwọn aṣọ fúnra náà ní pé a ah, wọn tún bá lágbájá ṣe mọ́ nǹkan ò tún da èmi àti ẹ̀ mọ́ ìfújàmbá ìfújàmbá rẹ̀ bóyá tó bá tó lóun náà olóòtú ah bàbá aláwájá láyé láyé àjọsìn mọ́ pé fún ọdẹ lè gíní ìjàmbá rẹ̀ ilé ọ̀tá nàbí ń sẹ́ńdà nàbí rọ̀ yẹ ẹ̀rẹ̀ mi èsì tó bá pé ní ẹ ti ń jàmbá wọn kí òkú àárọ̀ fún kó fi kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ olúwa tó máa lè kíni tó máa jàǹbá rẹ̀. ilé ìjó ìjó dáa ni ẹ̀mí ìlú wọn tajà òjò tó bá dé sáìdì jẹ ọ̀tọ̀ ní ìjó kó lẹ̀. tí kejì náà bá mọ̀ tí gbogbo náà kó náà wọ́gbọ́n tẹ kọ̀rẹ́ẹ̀tì ọ̀rẹ́ rẹ̀ oní ọmọ ọwọ́ nípa àti bá tẹ̀sí mi náà lọ́wọ́ tí mi náà kó lé ẹ̀ náà bàjọ́ máa tán àwọn ní ìdí ọba mi. náà àwọn àfáà gbé kọ̀rọ̀ òkàjáde lórí mọ́sálà kan mi tó ti dàka ìsànfààní fúnra wa. oní àkàtò ṣẹ̀rí oní tó jẹ́ pátínà níbi nǹkan kan kó gba rẹ́gùn hàn kó ní gba profit mọ̀kọ́bílà ṣẹ̀ríkàtì yìí bísímì yìí fàkọ̀ nípa pé òun náà kópa ń bí nǹkan kan pẹ̀lú orúkọ rẹ̀ nìkan. wọ́n wá pẹ̀lú ìwà fún wa pé foreign company wọ́n fẹ́ dá nǹkan lẹ̀ yìí lápẹ̀jú yìí kẹ́nìkan wá gbórúkọ tiẹ̀ lẹ̀ ẹ̀wọ̀n àtàwọn ẹni àjọ pátínà ẹ̀pẹ́ wọ́n mú kọ́ndíṣẹ́ mi lẹ́nu pé ọmọ ìlú gbọ́dọ̀ dé kíni àbí ìmí ìfẹ́ pé ọmọ ìlú lẹ́kọ́ ní òun ni ó wà á lọ sọ ó kọ́ tó wá fẹ́ lò pé ó bá yín rẹ́gísà rẹ̀ sọ́mọ ni fóun lòún ní lòún máa gba ayé báyìí nínú afẹ́fẹ́ yìí nínú tó máa ń rí wọ́n ní àwọn àpá ní ayé àkọsí bá lè rẹ̀ lànà nílùú mọ́mọ́lá kàtó àwọn ọ̀rọ̀ yà ọ̀rọ̀ yìí yá wọ́n ti kú lórí ọ̀rọ̀ yìí fún ìfẹ́ bí ọdún alif وأربعمائة واثنين fourteen oh two fẹ̀yìn ẹ̀dẹ́dẹ́ bí àwọn èèyàn tó ẹ́ thirty thirty thirty seven years seven ó ṣe déédéé ọdún alẹ́. تسعمائة وواحد وثمانين نايتي تسوان lọ́fọ́rọ̀ yẹ o àwọn yẹn sọ̀rọ̀ lórí àwọn fáwọn báàbù tí wọ́n kọ lórí ẹ̀ nígbà tó wọ́n báàbù yìí tán alámọ̀tọ́ àlùmọ́dìlẹ́ alẹ́lẹ́bá fìlẹ́bí àádàtìmọ̀ lájìnà tó dá ìbátan ìwọ̀n ọ̀sẹ̀ ẹ̀mí yẹn wà lè sáà ìwọ̀n dọ̀ àwọn tí wọ́n pírífẹ́ǹtì pépà fún òdo yìí ṣe ẹ̀wọ̀n tẹ́sán kí ni ojú tó yẹ kí òru kẹ̀wé arú ẹ̀fẹ́ máa ṣẹlẹ̀ nínú ìlú. wọ́n á gbéjẹ́ fún alájínẹ́ tó dá ìmọ̀ alájínẹ́ tó dá ìmọ̀ nínú àwọn kíni nínú àwọn ayé àtúntò báwo náà ni wọ́n ìsìlájú àpọ́n tó wá jẹ́ kọ́mítì kan nu wọn. ayé àtúntò báwo ni ìlànà bíi nineteen àwọn lábínẹ́tù dárímọ̀ àwọn àdébí márùn àgbẹ̀fà wọn ìrọ̀lẹ́ àlùkò tó bá dé lábínẹ́tù dárímọ̀ ní ayatollah kẹfà rẹ̀ ọ̀làmọ́ gbèyàdì ní ọmọdé wọn gbé lórí gbogbo àwọn ọmọ àjòkó ni ṣùgbọ́n ayatollah kẹfà rẹ̀ àwọn gbogbo orí gbọmẹ́lẹ̀ ní ẹ̀yìn àfàbà ẹ̀rọ nígbà tó máa fà bí ẹ̀kọ́ta ní ẹ̀kọ́ta wọn ní ẹ̀yà ẹ̀ńtọ́jẹ́ rẹ̀ sọ ayatollah kẹfà rẹ̀ ọ̀làmọ́ العلامة المفتي الشيخ عبد العزيز بن عبد الله آل الشيخ àwọn ẹ̀rọ tó wá jẹ́ ẹ̀rọ yìí sókè láti náà tó dá ìmọ̀ lọ́wọ́ yìí fi wọn lọ́wọ́ yìí wọ́n gbà yẹn tí wọ́n mú bá pè wá sanwó àpèrèsẹ́tì fún ayé àtúntò bá lọ́la máa pé wọ́n ní. اي ان ان تلك الشركه ليس ليست من انواع الشركات الجائفه لدى كثير من الفقهاء اني روبات ناسي تسجل شيء كل لوتو او كونوكو ما فاق فذلك لأن شركة العنان أنت تقول شركة العنان التي هي محل وفاق mílẹ̀ ló fọ̀kọ̀ ha ìdí ẹgbẹ́ ẹnu àpapọ̀ ní wọn lórí sàkúrò bèlèmán wà láàmán mílẹ̀ ló jáde bẹ́ẹ̀ ó lè wáyé pẹ̀lú iṣẹ́ pẹ̀lú owó àtiṣẹ́ ní kíni lẹ́yìn páàkì méjèèjì lọ́jọ́ gbọ́dá ọ̀pọ̀ àwọn bèlèmán mìnìhùmá àbí kí wọ́n jọ kó lẹ̀ wà wọ́n ní wà ṣẹ̀rí ìpìlẹ̀ mọ̀ wá sí i wọ́n ní ẹni tó jẹ́ pátínà tó ń jọ ọmọ ẹ̀lú ìṣẹ́rí kátó ní ibi kọ́ńpínì tí àwọn fọ́nìyàn rẹ̀ gbé àwọn ẹ̀dálẹ̀ mọ̀hálù alẹ́ ìtọ́láwò mọ́lú ìṣe pé iná béèrè parí kò kówó lẹ̀ fi ṣẹ́rí ká wà láàmì tó dé gíní kò ṣiṣẹ́ kankan. wàkàbàlẹ̀ àlù fi ṣẹ́rí kátó fà wá lọ. alikato sharikatu mufaadala ni ajo lakini ajo kuruka ajo sise bakana wa sharikatu abdan abdan ajo sise hani ishtiraku fi aqli min aljanibain amin min aljise بربح مقدر مقدر مثله بربح مقدر مثله يثني gbé ìgbẹ́jọba láyé gbé pàtàkì yẹrẹ. Wàlá àmàlẹ̀ ṣẹ̀rí kìlọ̀ wá sí ìṣẹ́rí captain rasul aliha wọ́n ní irú kọ́ńpìnì tí wọ́n ń béèrè pa ẹ̀ pé ara àta lẹ́fẹ̀ẹ́ dá kọ́ńpìnì ẹ̀sùn mọ́ ní ní òde kìíní ní òfò kò fi rẹ́jísítà rẹ̀ tó bá wọn gbúrú rẹ̀ wọ́n ní kò jọ ìta àfọ̀síwájú wọ́n ní wà ṣẹ́rí captain ojú bin abdan fatima wọ́n ní káàdì pé ṣẹ́rí captain ojú ni wọ́n jọ faraṣe fàtàlì tí wọ́n jọ lẹ́gìnì wọ́n jọ tó lọ fi رجع فلا عمل ولا اتفاق للشريك المواد المذكور بشيء من ذلك في الشركة المسؤول عنها أو ما إلو ثم أمالو قبل وذيك كتوم ماشي لا عمل له فيها ولا عمل قبول قبول كل شيء فإن كلا إن لهذا الشريك شيئا من العمل في الشركة باسمه aw bi wàjà àtìjì aw bi ìsìsáàbì ẹlẹ́ni mi ò pé a ó kọ́ tó ná ló ń kọ́ ó kọ́ tó bá tó bá tó kọ́ lẹ́ ń kọ́ àbí tó ló pa tó ń jẹ kọ́ ẹnìyàn abánikáwò yẹn ṣé kò yẹ kó ní ẹlẹ́ tọ́ mi pàtàkì àfa àtúgbà ṣé kò yẹ wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀pẹ́ ní òṣìṣẹ́ kẹta lọ́dọ́dún lọ́dọ́ pé ìtànjẹ lè wà ń bẹ̀ tí ó lòun ló ní fáàjọba ọmọ ọkọ olóògùn olóògùn ìlú sùn pé pé bí mọ́ṣálà yẹn ni wọ́n kò lórí rárá fáàmì tán ní ìyẹn ní lórúkọ rẹ̀ láti gbé ní ẹnu yìí pírọ́blẹ́mù ti yẹ wà mí pé ó lòun lòun ní tí èyí ló lóye bí ìwọ wà nínú. bákan náà tọ́yẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nílé iṣẹ́ tí ó mú nílẹ̀ wọn ta náà lọ gbé òun tó ti kọ́ lónìí nǹkan yìí. náà bá òfin pátápátá ẹ̀rọ nǹkan mẹ́rin kò sí ẹ̀ lọ. náà hadithi ti ní. مثلا حديث عبد الله بن مسعود رضي الله عنه قال اشتركت انا وعمار وسعد فيما نصيب يوم بدر أنا عبد الله بن مسعود أني أجو باتنا فاكو أجو باتنا فاكو ibi èmi àti Ammar bin Yasir tó tún máa ní kó jẹ́ pé sáàdù tó mí ní sáàdù ẹ̀wọ̀n nàbí ọ̀kọ́ pé tá a bá gbà lógun bá délé yìí o àjọ lẹ́gbẹ̀ẹ́ mi àjọ dàpọ̀ àjọ máa ṣe nǹkan papọ̀. a ní àdéhùn yìí alimami nafa ibrɔ mo ní àdéhùn kọ́tí ọ̀hún bẹ́ẹ̀ ni mo lọ sọ́ọ́. وابن أبي عبيدة أنا حديث في ومنقطع حديث منقطع كان حديث ضعيف kẹwàá ẹgbẹ́ mi àdìsí àkọ́kọ́tà kọ́kálẹ̀ kan wá àbùfọ́tì tó wá jọ ìfọ̀ èyí tó ti fẹ́ tẹ̀lé rẹ̀ pàdé ní pátánà ní ojú wa tí ó rọ̀ wá lọ́rọ̀ ju pé ká máa tó kó ti kí tó wá bẹ̀rẹ̀ ìfọ̀ yìí. ọ̀rọ̀ ṣẹ́ríkà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ oríṣiríṣi ọ̀nà tẹ̀mí ń gbé wá àkéèyàn mọ̀dájọ́ kọ̀ọ̀kan nínú ìfi wà lẹ́yìn fọ́ọ̀kùnrin náà kó mọ̀dájọ́ kọ̀ọ̀kan bẹ́ ìgbẹ̀fẹ́ bára wa ṣe nínú agbọ̀dọ̀ partners ká òkè àfọkàn fúnra wa láì mọ̀rú ìjọsìnpọ̀ tá a jọ ṣe láì fẹnu rẹ̀ gúnbì kẹpẹtọ̀ báyìí báyìí ló máa jẹ́ ìdájọ́ máa ṣe ń bẹ̀ wò ìdó máa jẹ́ rí ẹran tí kejì bá ti wà á tó lè ṣẹlẹ̀ rí èyí gbọ́dọ̀ ṣe pàtàkì. bàbá jùlọ mọ̀dọ́ rárá. wọ́n tọ́ ọmọ aṣẹ́ kan sẹ́nìkan gbowó lẹ̀ ọjà kó máa mọ̀ lọ́sí pé wọ́n tọ́ fẹ́ gbádùn àti mẹ́sọ̀ yóò wọ́n tẹ̀ láàrin ọmọ ìyá náà mi padà ọ̀sẹ̀ gini o ń ń ni máa àbí tí ìbáyà wọn ni máa ń gbóòrò padà àbí ẹni tí mo fi òyìdí àpèyàn kan ní ọyáwó ni lọ tó bá gbàyàn sí iṣẹ́ náà tó bá gbàyàn sí iṣẹ́ pé wọ́n bá ń tajà tí nǹkan bá ṣeré tí èèpẹ́ ni lórí falẹ̀ òfin tó kàn ẹni ẹ̀gbẹ́ kó dá padà. lẹ́tọ́ mo dọ́ra bá náà ní tẹ́ni ẹ̀ máa ń pa nǹkan tí òfin falẹ̀ tí nǹkan náà bá ṣe so ẹlẹ́fẹ́ kó ṣe so kò ní gba nǹkan mi lọ́wọ́ rẹ̀ padà wọ̀ eléyìí náà sáà náà rẹ̀ pàtínàlì rẹ̀ káwọn òun géèrè nìka abáka kó nìkan yẹn wọn lérè ìkejì tó bá tẹ̀lé ńkọ́ sọ sọ yìí fún bákan náà wọn dẹ̀ tó náà mọ̀ pé mo dọ́ra bá dẹ̀ fẹ́ tó mọ̀ pé ìkejì bá tẹ̀lé wọn ṣe kí ni gbogbo àmì ìlú yẹn kájọ tí ọkọ kalẹ̀ yóò fàṣẹ kojú kó àwọn jẹ́ búrọ́dà kò ní gbọ́ yẹ pé nǹkan ọ̀yọ́ mọ́ni yóò rí pé bá ń kékeré máa ń gbó òun. gbogbo ààyè nǹkan yìí islam dábì lórí ẹ̀ka kéwì náà báwo tó kún lẹ́yìn yẹn báwo lè ká àyè báwo lè wà káàlà méjèèjì náà lálẹ́ pé agency ẹ̀rọ kòsówó agency ìdílé sábà náà àgbà agreement kí lára agreement yìí lórí àpò ìṣòwò agent yìí ni ó wà ní tiẹ̀ o ìbí tí wọ́n lè bá ti exit agent yìí sí ọ̀dẹ̀ gbogbo iṣẹ́ tó bá ṣe ó wà jẹ́ agreement gbogbo tó bá bá ń gbà inú ẹ̀kọ́ náà ti gbà tẹ̀ ṣáàjì tiẹ̀ ni o. bẹ́ẹ̀ pé inú rẹ̀ lẹ́yìn ló wá ọ̀tún wá inú rẹ̀ náà. wọ́n ní tó ń jẹ́ àlùwìkálà bíi wàkálà isu mọ́tà yìí fún àtàwọ̀kì ayé àtẹ̀wé ìwàṣẹ́ ẹ̀dínlẹ́ yà kí nǹkan ti yàn àbí máa sọ nǹkan yìí máa mójútó nǹkan yìí lórúkọ ẹni tó lé tó ní ayélujára àdìgbò ìwọ náà ti gbọ́ yẹ pé ẹni tá a fi kẹ́tì lórúkọ wa tí nǹkan yẹn bá mẹ́hẹ tí nǹkan ṣẹlẹ̀ tí ságbá mi lọ́wọ́ rẹ̀ kò sí fóònù yọjú wa. ara kùtù wàsílà wàṣẹrẹ a inú òfin ẹ̀sìn sílá tó bẹ́ẹ̀ o ní ìsìnà bá tó já ìdìtà sọ̀rọ̀ ká fi ká bí ẹnìkan ti nǹkan máa mójútó máa tasojú wálì máa rẹpẹsẹ́ǹtì mi wọ́n lọ ní láti sì náà balátara náà ibi kó máa rẹpẹsẹ́ǹtì bọ́tà láàmú sọ́rọ̀ yáà ló tàfọ́rọ̀ ẹni tó yẹ pé ní àwọn nǹkan tó ń bá ń ṣe akàkúnnú ẹ̀sìn kọ́mọ́jọ́ méke wọ́n bá ń tajà lé wọ́n ní wàkílù mi tó a lọ ọmọ ọdún márùn-ún wọ́n yóò lọ. àbí kí oyèbí kọlọ mú akédáni dání séyẹ lọ kọlọ owó ìdíjà àdúgbò àfọwọ́rọ̀ mẹ́tọ́ yẹn lè kọ̀ǹtúrò nǹkan kòmìnà yẹn máa dúró àlẹ́ tààtì sọ́gbà yẹn ẹ̀dá àti hajiru fún pé ká hajiru lè kéyìn kọjá hajiru lè hajiru kẹrẹ ní hajiru bìnẹ́ẹ̀sì tá a ṣe fún lápẹ̀lẹ́ dá nǹkan kọ̀ǹtúrò tó wà nínú ẹ̀ ní olùhùn àbúrò ẹ̀ka ṣáájú bìnẹ́ẹ̀sì fún ọmọ kékeré àti àgbà tí ò lè kíni tí ò jọ sí ọ̀dọ̀ àgbà. tàbí bí yóò ti pé o yẹ pé hàn afọ̀n ẹni tó jẹ́ pé oní omi yẹn ti bẹ̀rù kó jẹ́ pé òun lọ ẹni tó gbẹ́ tó lè kọ̀ǹtúrò nǹkan kó wá fi lọ́pọ̀ ní sí ìlàwú ẹni tó lẹ́gbẹ́ tó lè kọ̀ǹtọ́rò kẹ́ bí bíbí ẹ̀. ìwọ̀gbọ́n tó tọ́ ọ̀lẹ́ kọ̀ǹtọ́rò kẹ́ ọtí ìyá ọba lọ wé ọmọ rẹ ọmọ ọdún mẹ́ta. a ní kí wọ́n tẹ̀lé kúrò nìyá àbá kó lè jẹ́ nǹkan tí yẹn lè rọ tó lè lékè ní. tó lè dúró nípò rẹ̀ ọ̀ntara àwọn oṣù àwọn ẹgbẹ́ jẹ́ǹtì tọmọ amójútó lè mú ìyẹn ìyàwó àtọmọ ẹ̀ náà pé jẹ́ǹtì bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ká àgbẹ̀rẹ̀ ni mójútó gbogbo wọn à tó adébẹ̀ omi níyàbọ̀ ọ̀sẹ̀ kí ni owó ọbẹ̀ wọn o do me ta ọ̀kí ń lò owó ọbẹ̀ wọn. àlùmínà lè jẹ́ǹtì wọn ẹ jẹ́ǹtì lé nì wọ́n ti máa mójútó ọkọ rẹ̀ kọ́ أيوة وهي جائزة بالكتاب والسنة والإجماع والإجماع والقياس nínú àwọn ojúkọ̀nà ibi tá a ti mọ mẹ́rin káwé ìjọba tó gbajúmọ̀ náà ní mẹ́rin ìdí òsì méjì bẹ̀rẹ̀ kìtà nínú àkùrá ẹni orin lè bẹ̀ ọ̀rọ̀ tàwọ̀kìlì lè bẹ̀ fàṣúnà ẹ̀rẹ̀ ṣúnà àmàkà àdìdì wọn wà lè jìmọ̀ ẹ̀rọ gán kó lórí ẹ̀ torí pé ìgbésí ayé náà ò lè lọ bó ṣe yẹ kó lọ pẹ́yẹ pé èyàn ní mo kàyà kọ́ gbogbo dúró alẹ́ kìíní tó ní pẹ́yẹ pé property lé nìkan lónìí tó pọ̀ lónìí ní mo kàyà kọ́ gbogbo ẹ̀ ó tún ní nǹkan mi tó pọ̀ tó mú ọba yẹn ìwà mójútó lé. wọ́n ìjùmọ̀ bákan wà kíyà falẹ̀ hájà tó da àyàtọ̀ ilé ìhá àti pé bùkátà gẹ́ pẹ̀pẹ̀ ni pé kí a ní jẹ́ ìyẹn tó mọ̀ sí إذ لا يمكن كل أحد فيل ما يحتاج إليه فيل ما يحتاج إليه بنفسه ewu ta ni bi kọla le ni fúnra wa nínú ẹ̀rí nínú Kùránì pé àwọn àṣàwọ̀lì káàf nígbà tó wà láàyè tán wá ọ̀dọ́ ni wọ́n bá wà tán olùdókòwò sẹ́yìn yìí láàrin òkè kí ló ṣẹlẹ̀ tí wọ́n jẹun wọ́n sùn lọ lẹ́nu kòtò pẹ̀lú ajá wọn wọ́n sùn lọ wọ́n sùn gẹ́gẹ́ kó láti sọ pé lo three hundred and nine years ẹ̀ bàbá tó ní àtàná wà dádú fífi àná. nígbà tó wá jí ọ̀pẹ́ à ń fíìlì pé kí ló ń ṣẹlẹ̀ ebi. àwọn ọ̀gbọ̀n kò kẹfà bọ́ àhàdákùn lùwọ̀rọ̀ kìkùn ààbò ìwàrí kìkùn ààbí ìlànà Mádínà ẹ̀rẹ́ nìkan pẹ̀lú owó yìí ẹ̀rẹ́ sílùú. fàlíyàbọ̀rọ̀ ayé àbùkà tọ̀ àmọ́ fọlọ́wọ́ ètò dání gíní oúnjẹ fàlíyàbí fún bèrè tèmi nìkókó oúnjẹ inú wa kó sì lè lọ kára rẹ mọ́mọ́ tó ń rò pé akáṣù ní bí ọwọ́ ọ̀sán ají ní ìrọ̀lẹ́ mi ẹ̀wọ̀n ọdún bá ti lò ẹni tó náà yẹ kí náà ṣe yẹ ìta òkè ìlú náà ṣe ń kó rọ́pò àwọn yòókù láti bá wọn tàǹkà wa. ووكل صلى الله عليه وسلم عروة الباركي àti kàdídì yìí sálẹ̀bí iná ọrúwà àlùbáríkì pé kó lọ bóun rẹ ẹran wá nígbà tó kàn ní ìwé ẹran kí ló rà ọ̀rẹ́ méjì kí ló dé lójú ẹ̀nẹ̀ ó tàkẹ́ ó tún mú kẹwàá wá dìde dìde tó sì lọ́la ní ìlọ́la tó tún jẹun fi mákẹ́rì tàwọ́kìlì àbárọ́fì kó fi Maimuna lọ́kọ ìlànà sọ bí akíbi nìka fi bàbá ọmọ ló lẹ́tọ̀ọ́ ló fi ní ọmọ lọ́kọ lóògbà tó bá ti wà láyé àbí tó bá ti tàwọ́kìlì oye tàwọ́kìlì ẹ̀kẹ́nu rẹ̀ bí àbálágbà tọ́kan wọn kẹ́ wá jágbá wọn lọ́wọ́ tara ọ̀pọ̀lọ́ inú títà òkìlì náà wọn tó bá ń fọmọ lọ́kọ. fakana yẹmu asumalawo fi kọbùdì zaka alóbi tó máa láwọn òṣìṣẹ́ kan lọ gba zaka wá lu mi tó ba náà yẹ orúkọ bá nàbí yàt orúkọ nàbí káwọn yẹmu fi na ṣòro bákan náà wọn lọ náà mi pé ya adu ẹ lọ ṣe ya pé ẹ ṣe ká gbọ́ ya قال ابن قدامة الإمام ابن قدامة رحمه الله تعالى أن وأجمعت الأمة على جوازها الأمة أن وقف الوكالة وتصيح الوكالة بكل قول يدل على الإذن بتصرف بلا خلاف ẹni bó ni ó ṣe máa wáyé gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ tá a bá sọ tá a ti gbọ́ yé pé wọ́n ti ní ilé áàtì pẹ̀lú nǹkan yìí kò sí lọ. ọkùnrin sọ̀rọ̀ kẹ́ ẹ̀dá pẹ̀lú bá mójútó kí ni ó. tọ́ba tajà tọ́ba tọ́ba ọjà tá ń kọ́ kí ni ó ṣẹlẹ̀.

ويصيح قبولها على الفور وتراخي بكل قول أو فعل أني وكالا ìyẹn lè gbà lójú ẹsẹ̀ ìyẹn sì lè ronú sí wo ìyẹn sì lè bìkún lè kọ́ lè bóyá ìyẹn sọ̀rọ̀ pé náà mo ti gbọ́ o ẹ̀dá tó bá wọ́n tó tó mo ti gbọ́ o àwòfin ìlà àbísẹ̀kẹ̀ lè yẹn ṣe àǹfààní tó ṣe báyìí ó ti ń kara rẹ̀ kó yẹn tó ṣe kí ni ìbá mú tó wọn ní dáńdá alẹ́ kọ́ bóòlù fi ta òkè ìlú ìlànà ìfàyẹ gbogbo tí àbọ̀rọ̀ tó bá ti ń tọ́ka pé yẹn ti yẹn náà ti gbà ètò ìgbà náà. hikima wo la fẹ́ rí bẹ́ẹ̀ gẹ́ sọ́nà fẹ́ kọ́ bí tàwọ̀kì lè jẹ́ ọ̀rọ̀ àbí wàkálà tàwọ̀kì jẹ́ sí الشيخ عبد الرحمن السعدي رحمه الله عليه أني من ساعة الشرع látara fífẹ́ ṣẹ̀ríà òfin ànẹ́bí òfin tó fẹ̀ ní àbí gbogbo bá wò ló kó sínú ṣé ìtàǹsọ ìsọ̀rọ̀ ọ̀run ni ọ̀rọ̀ kẹ́ni ọ̀rọ̀ kátàkárà ṣẹ̀ríà ìfẹ́ látara fífẹ́ rẹ̀ yìí àbáhàrẹ̀ ìfàn ó ṣe lẹ́tọ̀ọ́ fọmọnìyàn àyàfọ alàlù àṣìyá àbínáfẹ́ lọ́lẹ́mọ́ á ti lórúkọ ta ni lórúkọ ara rẹ̀ fọwọ́dá nǹkan rẹ̀ ṣe. أو يقيم يقيم مقامه من يتولى ذلك العمل àbí kọ́ ọgbẹ́ni kan dìde kó mọ áàtì lórúkọ ẹ̀ nítorí kọ́ ṣe kó mọ ẹgbẹ́ ní wọn bẹ́ẹ̀ ṣe. ọwọ́ mo tọ́rọ̀ dùn fi ọkọ̀ kẹlá wà ọkọ̀ kẹ ìbáàdì ẹ nínú àwọn ọwọ́ ìwọ tọ́lọ́ nàbí ọ̀yẹ́ tọ́lá kọ̀ ọ̀yẹ́ náà nǹkan bá ti rí ìjọ máa ń gbé lọ mọ́ṣáláṣí báyìí lọ fún wọn níye báyìí. ẹni yẹn wà kí lóyìn lọ́jẹ́ lọ́jẹ́ wọ tọ́lọ́ wà huquqi ibadi àbí tó ní ti pẹ̀lú ìwọ́ta ẹ̀dá ìlàmọ́ ìlàyà sùlù al-maqsud ilá bẹ̀rùmbà ṣáàtì ìsáàlì láhù pàtàwàlì ìnáwó. àyàfi tí ó pé ìta àgbàlérò lè ṣẹlẹ̀ àbí kó yẹ pé yẹn gẹ́gẹ́ ní ó lè gíní ni ó ṣe fúnra ìyẹn wà ìyẹn ní àkálò lọ. fàyínà àgbà náà látẹ̀sí òfin ìwàkàlà ìyẹn kẹlòmíì kó sojú wọn ò lè lọ́ọ́ bí yín mọ́. ìrẹ̀ àpèjì ètò ìmọ̀sán lẹ́kọ̀ọ́ ìsúnmọ́ obìnrin ẹni tàùkìlì olórí ẹ̀ wọ́n ní hukumu dùkúlù sí ìhà a ní àtàkìk inna man alima min nafsihi al-quwwa wal min nafsihi a ní kéèyàn ya mọṣẹ tó bá ti mọ̀ pé òun lágbára tó sì lámọ ní láti wàá nà alátẹsùkúrú àmọ́ owó àhámọ mi nìha tí táwọn kí nìyí ẹjẹǹsì tó ń fẹ́ ṣe tí ò ní kọdí wọn láti má ṣe ní tó tún jẹ́ ojúṣe tó pàtàkì ju sábẹ́ fìdí wọn lọ lọsẹ wọn ní ìrẹniwẹ kọjá mú kó mọṣẹ. falimusahabu lahu dukulu fiya ẹrọ ẹni bẹ afẹkọ ṣe ni ma fi mi nkọdọ yìí hajjati muslim ẹbi tókọ mùsùlùmí gbọ́ bùkátà rẹ sọgbọ pé nǹkan ìwọlágbà lórí nǹkan ní òde kọdí ẹ ládùn ẹbí ma láti má ṣe wọn ajẹpẹ bá ti rẹ ẹlẹkọ bá ma ya yá sùlù láhu mìíràn ájẹwà sáwà. ẹnitọ́ pé yẹn ń bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń bá gbọ́ bùkátà rẹ̀ ni tí bá ti ṣe báyìí kí ni ó ṣẹlẹ̀ lọ́nà lórí ẹ̀sán tọ́ a jẹ́ pé agency tó dá ní bá ní kápá àwa ọgbọ àbí ń bá ọmọ ìyá tó ni. wàá mọ̀ ní mi náà sì àlẹ́ wọ́n wọ́n sọ̀rọ̀ àyẹ̀kẹ́ jẹ́ ẹjẹ́ǹtì fún kẹ̀kẹ́ wọn wọ́n fẹ́ bẹ́ẹ̀ tìǹà lọ́wọ́ náà lọ́ fẹ́ gbéra rẹ lẹ̀ ẹ̀rí ọlọ́mọ kọ́nyàn lọ́ ájì ọ̀dẹ̀ sí ìṣègìní ọ̀lágbára ọlọ́mọ mójú tó lé àwọn èèyàn ọ̀dẹ̀ kíní ọ̀lágbára rẹ̀ agbára tàmá ní òsì àbókùn ara ní òsì kíní kò sí kọ́lọ́dọ̀ àwọn mẹ́lẹ̀ mójú nù aw yakhsha al-khiyanata min nafsihi àbí bẹ́ẹ̀ pé táwọn ẹgbẹ́jẹ̀ tó nílò wa tó máa ma lọ jàǹbá àwọn yẹn ẹ̀fọ́ tó máa fi ẹjẹ́ǹtì ẹ̀mọ́ lé kíní ń mọ ní jàǹbá lọ́rùn gan ìyíkéyìí ẹjẹ́ǹtì tó wà lóko jẹ́ ń mọ ní jàǹbá lọ́rùn gan. aw tasgulu amma huwa ahamma minha àbí òfin tó fẹ́ gbà yìí kò ní yẹ kó ń rojú láyè ṣe nǹkan tó pàtàkì ju tó ń wọn ní falibọ́ọ̀dì àníhà àtìlámù tó bá wà láàfin àfúnra rẹ̀ pé àbẹ̀rẹ̀ sí jẹ́ ẹjẹ́ǹtì ṣiṣẹ́ ẹlẹ́mìí ò ti lè fọmọ́ o nínú ẹjẹ́ǹtì onílé àbí lóbi jàǹbá àwọn èèyàn lọ ẹ̀mí ń bí ọ̀rọ̀ àjì nígbà tó bá lágbára mọ́ ìlú sálọ. tòkẹ́ni mo tún ṣe dúra rẹ̀ lọ́mbẹ́. أنا الوكالة من العقود الجائزة من الطرفين أني عقد وكالة أنا بيجي لو تلي tí pàtó méje lè ṣẹlẹ̀ onílégbélé fún égẹ́ǹtì bá lé kiri pàfilé mẹrẹ ìwọ náà lọ́dún égẹ́ǹtì tó fẹ́ lé kiri ọ̀fẹ́ balẹ̀ èèyàn mẹ́rin ló gbé yẹn fún égẹ́ǹtì o lè gbé wọn lọ́dún méjèèjì o torí pé ẹ̀yin méjèèjì lẹ gbé iṣẹ́ fún un. wọ́n ní bákan tí lè kó báyìí kẹ́ ní sáà tó kọ́tọ̀ tó bá ti sán ní ọ̀nà kan àti sáàjì rẹ̀ nù. wọ́n ní pàtàkì tẹ́fẹ̀ kú pàtàkì fàtẹ̀ kú lè fàtẹ̀ ayọ̀wá èdè mìíràn lọ́wọ́ sí wọ́n lọ́wọ́ tẹ̀lé. náà. wọ́n ní minal muwakkal wal wakil àwọn minal muwakkal wal wakil wọ́n ní a lè tú agency lọ́nà méjì láti lè tú ẹni tí ó jẹ́ agency pé ẹgbẹ́ mi náà bá mójú tó lé yín mọ́ níta ẹbí sọ́mi ń ṣe mọ́ onílẹ̀ káwọn bínú bẹ́ẹ̀ wà láàrin ló pọ̀ jù ilé mi lé kí ni ilé mi lẹ̀ kò sẹ́ni tí ò lè tú náà méjèèjì kama tabtulu bi mauti ahadihima tí kaba kuna mẹ́rin jẹjẹ́ ń segin kusan nígbà tí ẹjẹ́ ti kú nàmọ́ ẹ̀dá bá bèrè wá lọ́mọ fẹ́ràn lọ́mọ gbowó lé lágbé lẹ́bẹ̀ yìí àbẹ́rẹ́ ajogún bàbá aliwo ẹ̀ẹ́dógún àbí kó lé ẹ̀ lọ́dọ̀ ọmọ ká ẹ tí ló bá ń gbowó yìí ni àti ló kà wá wá níṣẹ́ tí wá lọ bàbá yìí wọ́n ní wọ́n bá ń gbowó tẹ́lẹ̀ ní ìdí ẹ̀dẹ̀ ẹ̀dí ẹ̀gí ni tètè lọ. àwùjọ náà nìyí àbí kan ní wọ́n ya wèrè bí ẹni tó ní nǹkan abẹ́ sọ́fì nǹkan sọ. sọlé ní àwọn ọ̀rọ̀ tó ṣíwájú nípa tó ní ṣe pẹ̀lú àdìwàkálà tó fi lè pé ní kíni àdìwàkálà. òun nínú tí islam fẹ́ àwa lọ níbi tó ti lé lọ ibi tá a bá tún lè fi ẹ̀ ta lójú bẹ̀rẹ̀ lọ kò lọ láwọn nǹkan ní. níbi ìbádà àgẹta lẹ́tọ̀ náà ó lọ́ mi kan kò lọ́ mi kàbí ọkọ̀ kalẹ̀ ló bá yan sàká làwọn fún wọn tọ́jú fún. nínú ti àmọ́ bísí àbú abdullahi ẹ̀rẹ́ pẹ̀ bá kí fúri ṣé wàá kálá lọ́ mi yìí o lọ́wọ́ sábọ̀ jẹ́ kọjá olórí ìlú gbọ́dá àwọn iṣẹ́ pọ̀ lọ́rùn tí wá iṣẹ́ pọ̀ lọ́rùn yẹn náà ni ìwọlé lọ́dẹ kí ni. olórí yìí wọ́n lè báyọ̀ fọmọ lọ́pọ̀ gbọ́n lè súnmọ́ ọmọ rẹ̀ tí ò fọ́. ọmọ bàtà náà kàrà kò sí àlékún àgbẹ̀wò kan kan. صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم. جزاكم الله خير. جزاكم الله خير. ẹ̀sìn mi ni ilé kókó tó yẹ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n ń láti ó wá kò ráyè láti wọ́n lè ti ń kí ìlú lọ so àwọn kan bí wọ́n jẹ́ wọ́n jẹ́ ẹ̀rọ wọn sọ ìrìn àbí wọ́n ṣà ń kí ìlú ní wọ́n fọ́n ká òbí tó máa gbà ó wá ń gbé báàgì tó wọn wájú wọn ò lè wọn ò lè sùpúrọ̀ tó wájú wọ́n á gbé báàgì dání wọ́n á gbé báàgì náà tó wọn wájú wọn kọjá tóbi lọ́jọ́ ìyàwó sáfì rẹ̀ ṣe é ó lọ rẹ̀. ó lọ ṣùgbọ́n sí tó láàbọ̀ ní ìlú ó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ èmi fẹ́ kọjá tútù ọ̀tí mi bá yín dé o ó gbé kúrò ó sì lọ tiẹ̀ ẹ̀rọ àmọ́ ní tútù rọ̀ mọ́. ó lọ bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà tó bá ń gbé kínní ẹ̀sìn kínní ó jẹ́ fún ọ. Ìbéèrè kejì ni ọ̀rọ̀ lórí ìlú náà so ẹni tí àwọn tó máa ń dáwọ́lẹ̀ kí mọ̀ ni àwọn dáwọ́lẹ̀ so ẹni tó wà lórí àlẹ́ ìdí ìyapa òun tí ìwé lẹ́yìn òun lára. àtìgbọ́ yẹn ni tí a ní ẹ̀dáwọ́lẹ̀ kò kírun lẹ́yìn àtìgbọ́ yẹn ni kò bá lóò ìyapa fúnná wà ń bẹ kí o ti wá nù àdìsí sáàdì nù sáàdì àbí sáàdì nù sáàdì tó nínú pé àwọn ànẹ́bìtà kan aláṣẹ ni pé ká máa yára sí i ká máa lọ́ra yẹta rẹ̀ ọ ànádọ́ àyèmánínà alá ìsàmáyé náà lè fọlá ká sì máa gbé ọwọ́ ọ̀tún létí òsì lórí kíni lórí ìlú bí ẹnìkan bá wá dáwọ́lé tó ń kírun fún wa bẹ́ẹ̀ ká tó mú ìka ilé ní súnà ilé ìlú bá mú tó ní ẹgbẹ́ ọmọ ẹ̀ta Áfíríkà náà ní ìmọ̀ ọmọ ìrìnkè nù mẹ́fẹ́ àbíyẹ̀rẹ̀ ní ẹni pé kéèyàn dáwọ́lé ìgbà àkọ́kọ́ náà nítorí wà lọ́mọ àtọ́ àná ìmọ̀ ọmọ ìrìnkè takawọ́ lórí ara wọn láyà wọn wà lórí èkejì ni pé ìmọ̀ ọmọ ìrìnkè lọ́dọ̀ pé ní kónú ni ó fún mi kọ́ ní ọ̀yọ́ gbogbo ẹni kẹ́kẹ́ ńlá ní gbọ́dọ̀ rẹ̀ láti إلا صاحب هذا القبر فيشير إلى قبر رسول الله àfẹnudó wa ló sáré wọn tó ká sáré àlejò kó nìkan la àlejò rẹ ìlànà ẹgbẹ́ wa ní ìwé ọmọ ìgbà tó ẹrù ó ti kọńtà bí ibi tó ń sáré bí sọ ní ẹni pé ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sáré bí sọ táà ní wọn lò ìmọ̀lẹ̀ tí wàá tó pé àní kírun lẹ́yìn ìmọ̀lẹ̀ tó lè fi tó dá wọlé tọ́lá rẹ̀ náà. ìjọba kò wọ́n ká ẹ̀ṣẹ̀ wọ́n ti kó fẹ́ bẹ́ẹ̀ lórí ṣe pẹ̀lú mọ̀nàmíjì dáhùn àti wọ̀sáìlù dáhùn lórí agbọ́ ọ̀pọ̀lára wọn ọ̀pọ̀ tí wọ́n sọ wípé mọ̀nàmíjì so wọ́n lè mú ẹ̀rí ọmọ bàbá

ṣé mọ́ní hajj lẹ́fẹ́ sọ ni àbí wàsá èlò ó yẹ pé bọ́rọ̀ ṣe wá kò jẹ́ kẹ́rẹ́ náà fẹ́ fún ọ ní mèsè lókè pẹ̀lú bí ìgbà pàǹdù ṣe rọ́dùn fún àwọn àbíká ní àlùmọ̀nà ìlú dàwí ìyá mẹ́tọ́ọ̀dù dáwà tàwọn kì í fi ìyà tí ò lè yàtọ̀ mọ́. bánabi bí o ti ṣe dáwà gbọdọ̀ síbẹ̀ torí kọ́lọ́ ń ti pa wá láti pé kó ojú ọ̀nà mi rèé pé mẹ́tọ́ọ̀dù tí mi ṣe dáwà rẹ̀ á dé ọ̀rẹ́ lọ́la alábàáfẹ́ ọ̀rọ̀ wọn pẹ̀pẹ̀ pẹ̀lú ìmọ̀ ìpẹ̀lú ọmọ àtẹ̀lẹ́ ìyẹn ló bá bẹ́ẹ̀ pé tá a bá fẹ́ àwọn dáwà kẹlẹ́ ni nípa ń kọ̀ndẹ́mù ni wọ́n ní àjùtò wọn ṣe kíni wọ́n ń lò àtẹ̀lẹ́ ju ẹ̀kọ́ àlùfún àwọn àkàwárí ju àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé wọ́n ní àjù yìí ó kò sínú bá lẹ́nu ṣe kíni ló ṣe kókó àfẹ́gbọ́pẹ́ àsìkò kan láwà táwà ló èèyàn náà ìta lè fi correct nǹkan ní ìmẹ́tọ̀ dá lè fi correct nǹkan ṣe ká protest á ní kò sí kí ni kò sí ilé. wọ́n yá ìta lè fi correct tó fún orin náà fi kọ́ máa lọ ká máa lùlù ká lù bàndìrì á ní kò sí kí ni. pèké mọ́ni hajj mẹ́tọ́ọ̀dù bá a ti ṣe dáwọ́ ànábìsẹ̀ kí ni ìyẹn làwọn pè ní kèrìtà òfìfíyà pé ẹ̀yẹ́ lè mú èyí tó bá wúyà fún ìyẹn ọ̀gbọ̀rọ̀ mú èyí tó wúyà. ṣùgbọ́n tá a bá ní wàsá ìlú dáwà àwọn irinṣẹ́ tá a fi ṣe dáwà tí mọ́ ní àdúgbò àgbègbè tá a ti kò gbọdọ̀ yàtọ̀ tá a nẹ́bí irinṣẹ́ tá a wà lè lè yàtọ̀ ẹ̀sẹ̀ dáwà àti ní tá a pé kò sí ìtumọ̀ yìí ló máa tá a nẹ́bí òfegè ni tí ó lò ó. ọ̀yẹ́ ló irinṣẹ́ làwọn yìí ìyẹn tí ìbá ti ṣe ní tó fà kó tẹ̀sán ẹni lò oríṣi irinṣẹ́ pásítọ̀ kan bá ń gbé wá táyì kọ̀ọ̀kan bá lẹ́gbẹ́ ní tí bá ń gbé tí òṣìṣẹ́ pásítọ̀ tẹ̀sán ṣùgbọ́n tá àkọ́kọ́ yẹn wọ́n gbọ́dọ̀ yàtọ̀ èyí náà wá tútù tẹ̀kejì yìí pàṣẹ ìlú ń tẹ̀ lẹ́lẹ́gẹ́ ní òun lè yàtọ̀ àwọn ní ìdáwà tàbí rẹ̀ ìgbọ́n mẹ́tọ́ọ̀dù dáwà wọn gbọ́dọ̀ yà wọ́n agbọ́dọ̀ bọ̀ yé ìyẹn ló bá tó ké sábà ta kẹ̀kẹ́lẹ́ ní máìkì tó ń lò kọ́lá adékèmí kọ́lá abita kùn ṣé àtọ́bi jòkó kọ́lá abita kọ́ kọ́lá kẹ́kẹ́ jòkó sílẹ̀ lẹ́ni tẹ́ẹ̀tì tẹ́ta kọ́lá abita kùn láyà ànẹ́bí yẹn kọ́ mọ́ ń jòkó sábẹ́ bògì ni wọ́n yẹ ìyẹn kọ́lá fi sàkó wọn onítàlẹ́ ìtọ́jú wà tí wọ́n ti kọ́lá dé kíni ó sàkó wọn lọ mẹ́tọ́ọ̀dù tí wọ́n lò mẹ́tọ́ọ̀dù ogun lọ yàtọ̀ mẹ́tọ́ọ̀dù ti ẹ̀ ta òkèṣe ta òkèṣe yàrá tó etí àwọn abẹ́tọ̀ ẹni ẹni mẹ́tọ́ọ̀dù o ìyẹn ni wò etí ọba oyè ìyẹn mi sèkì náà akọ̀lẹ́ lọ́gbẹ́bí ló bóyá bóyá means of down ẹ̀ lẹ́dẹ̀kẹ́ni tó gbà lérò ṣùgbọ́n mẹ́tọ́ọ̀dù ò dédé kí ni kò lè yàtọ̀ sí kágbélé yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ní awuyewuye àmì ìgbà nígbà pé ẹni tó lè ẹni méjì wẹ́rẹ́ gẹ́gẹ́ ẹ̀yẹ ẹ̀yà gbọ́ wọlé àà kí máa fẹ́ gbọ́lé lórí yìí ọ̀rọ̀ tó lè kí ni ọ̀rọ̀ tó kílẹ̀ ni ara ń tí à ń sọ fún ni bàbá nífẹ̀ẹ́ àwọn èèyàn fún wọn ayẹlẹ náà fẹ fẹ ojú sọmi kẹfẹ yà fẹ fẹ wuyè ṣùgbọ́n kí ẹ tún máa àtàkì àwọn yẹn pé ẹ ẹ ìdíṣẹ́ àtọ́ wọn òun ni sẹ́nu mi dẹ̀rù ah. pé ó fẹ́ẹ́ fi làákà ìyá àwọn yẹn ṣeré etí àtẹwọn lórí ìwo lórí ọ̀tọ́ lé kíni tó kílẹ̀ mẹ́tọ́ọ̀dù ṣe wọn gbọ́dọ̀ kó ṣe ẹ ìdá pápá pẹ̀lú ẹ̀ tó ti wà lánàá mi gbé yẹn ló ti pé means of down àwọn irinṣẹ́ tá a lò ẹ lórí kíni ló lè yàtọ̀ dé sẹ́fẹ̀ bá ta kò wá lẹ́nu fọlá rẹ̀ náà. ìbéèrè mi ó dá lórí ẹni tó gbalẹ̀ àmì ó fẹ́ dàrú mọ́ mi lójú ṣé um, partnership ni èèyàn tó bá gbalẹ̀ àtọwọ́ ẹni tó ti gbalẹ̀ ṣe ni àbí ọ́ tajà ni àbí àníyàwó. orange kan ni ìjára ló fẹ́ láàrin wọn ìjára àdébábò ìjára náà rentage ìjára lè mọ́ ní tàwọ̀kìlù nínú láńlọ́ọ̀dù náà ló ń dìlì pẹ̀lú yẹn fúnra rẹ̀ ìyẹn náà ló ń wọ́ọ̀sì pé èmi fẹ́ gbowó ejẹ́ǹtì ejẹ́ǹtì báwo wọ́n náà lọ lọ fi nǹkan rẹ̀ rẹ́ǹtì <laughs> ẹ̀kọ́ yìí ti láàrin ìdí láńlọ́ọ̀dù mi ò wẹ́yẹ gbogbo owó yóò gba àgírẹ́tì yóò ti gba commission yóò tó bá kíní ejẹ́ǹtì táwọn ejẹ́ǹtì rẹ o ó bá gba owó yẹn haramu ni sẹpá tó ti pé jẹ́ǹtì ẹni tá a ṣe kí ni tó ń sojú wa ni òun ló gbowó ṣe rẹ̀ ẹlòmíràn ọ̀gá mi jẹ́ tó ti fẹ̀ mọ́ ẹlẹ́nu jù náà tó gba ètò náà gba hundred thousand àkínní èmi náà eléyìí èmi náà lè jẹ́ǹtì rẹ̀ èmi náà lè kéde kan ọ̀hún ẹni tó ní kéde jẹ́ǹtì fún kalẹ̀ kọ́ni bá mójútó la ní o fi wá ẹlòmíì títún bẹ́ẹ̀ tẹ̀ láàrin ẹ̀tún balẹ̀ àtẹ̀tọ̀ ẹ̀rẹ́ntẹ́jì ní ìjárọ̀ tọ́jú ni ní kí ó ní jẹ́ǹtì ní kíni hmm. ni tó bá bẹ̀ nìkan pé kó máa áàtì lórúkọ ìjárọ̀ tí kíni ti wọnú yẹn àlè àlèwàkálà ti wá ti wá wá ọba àná tó lè wọnú tìjára náà. Hmm. ìkejì ẹni ẹni tó bá fi ṣe wákìlì tí nǹkan bá ṣẹlẹ̀ pé ó àgbẹ̀yìn ó ṣe mistake pé wọ́n ní mu ṣé ẹni náà wá lè ṣe tàṣọ́rọ̀ bàbí bíi pé wọ́n lè fi mí ṣọ́jà ń sìn ṣé ìgbàdàn ti ní àríyé báyìí ní kí n ta nǹkan ṣé mo wá lè rè kí a ẹni yìí tí mo wo ìwọ̀n lówó lọ́wọ́ kí wọ́n ta bá mi àgbẹ̀yìn kí wọ́n wá rí géènì lórí nǹkan náà àbí kí n ra ọjà mi sí. tó bá ń kó ta iye kan tó bá rí géènì yóò kọ gbẹ́lẹ́ ọlọ́wọ́ tó lè bàálẹ̀ kí tá lẹ́mìí kọ́ kama rẹ̀ ràn kan wá tó mọ bísíǹnẹ̀sì ṣe tó dégé ní tó rẹ̀ ràn méjì ó ti tàkà lójú ọ̀nà ó bá ọ̀nà ìwé lẹ́rẹ̀ ó ti kó lè dé owó tó dégé ní ó tó kó bá nàbí ẹ̀kọ́ náà ẹ̀mí wọn bísíǹnẹ̀sì ṣe wà kí lóòrùn kó wá kó wá tà fọ́ lápá lọ́wọ́ rẹ̀ lábàdà àbí tí wọ́n àánú ṣáàtù sẹ́ni yẹn gbé gbélé ọlọ́run kọ́ ọlọ́jà ta lónìí rọ́pò wọlé náà lórí ọ̀dẹ̀dẹ̀ kó ní bọ́ọ̀lù àti ẹ bá ti iye báyìí mọ ẹ tó rẹ lẹ́rẹ́ ta o gbẹdẹ bá ti ta ní two thirty two thirty ẹ̀yin lè dégé ni ẹ̀yin lè ní ìyẹn. láti ṣe pé kò lè ra ọjà ní abẹ́ pé ń báyàn ṣiṣẹ́ náà ní àfitẹ́ni náà bá fún yíyan dájú ní òṣìṣẹ́ náà bá ra ọjà ìpín ní ọjà náà. ó dì pẹ́ẹ́nì lórí àti ìjọba jọ pé ẹlòmíràn gbẹ̀rẹ̀ pé ìwọ̀n wà kílù bíi bí sọ́kùn láti mọ̀ lẹ́gẹ́ni ó ti mọ̀ lọ́wọ́ níwọ̀n ká èmi àyà ẹlẹ́mìnira gbọ́dọ̀ èmi ilé ẹ̀ka káàdì mi ní iṣu owó wọn rajà lẹ́yìn mi wọn àti fílẹ̀ fún ara wọn ọlọ́wọ́n. ẹlẹ́jẹ̀ ni ẹlẹ́jẹ̀ fẹ́lẹ́jẹ̀ ni àgọ̀rọ̀ tẹ́lẹ́jẹ̀ àti kàdúwájú ta ló pa fún ẹni tó jẹ́ tí èdè tó fẹ́ fún ẹ̀yìn àti ẹlẹ́jẹ̀ ọlọ́wọ́n máa fọ́ ẹ̀mí mi báyìí pé a four wọ́n ní five hundred ló dẹ́tọ̀ kó ṣe ń kọ́ báyìí àdúgbò àdáda ah, nígbà tá a gbé sẹ́kẹ́ nìkan tó bá ń kan rúfu lé òun ló gbà àwọn èèyàn tiẹ̀. ó lẹ́tọ̀ pọ̀ tí iye bá ní mísẹ́kì òun lẹni tí gbogbo òun ló gbélé fún ògbólógbé ẹlòmọ́ tí mo gba à ìwọ lè mí gbélé fún. ìyẹn ló bá lọ́ọ́ fi ẹ̀rọ ẹ̀rọ kọ́ńtíráàtì tí iṣẹ́ bá láàyè tá a lọ́ọ́ fún mi kọ̀ǹtráktọ̀ ní ẹni ah, rà ní gbogbo òṣìṣẹ́ rẹ̀ àwọn ọkọ̀ ẹnjìníà mi tí mo gbà àwọn tí wọ́n àwọn wákàtí kò ní tó kàn gbọ́dọ̀ kọ̀ǹtráktọ̀ ni wọ́n wọ́n mọ̀ lé ní. tí yóò bá láàyè ọ̀nà wọn lé àwọn tí wọ́n náà bìí bẹ́ẹ̀ ọ̀làwàlà náà. Bóyá olókùn lórí kí lẹ́yìn ọba tó dúró di forty days ni wọ́n ti mọ̀ ọ́ yóò ká iye tó bá wà ní ibi ṣe àádọ́ yóò mọ̀ ọ́ afọ̀ yóò mọ̀ fọ abẹ́ yóò mọ̀ sí wọn forty days pé òun ẹni maximum pé kò fi àádọ́ láti forty days yóò mọ̀ sí wọn ọ̀la náà. Now, here is the university. Here is the Àkọ́kọ́ adáàbò àwọn ní ìpínlẹ̀ èdè ní ọmọ kọ́lé àwọn sọ̀rọ̀ pé ìdúró ti gbàgbà sọ yìí tó ní wọ́n á dé nílé sí lágbàáyé báyìí báyìí láàrin ọ̀sẹ̀ kan tó ìpínlẹ̀ olówó ní adáàbò tó rà ń lẹ̀ dáadáa àwọn onílẹ̀ lọ kó lé ilé mi tó kó sí ilé mi yẹn kò jẹ́ kó máa kò jẹ́ kó di ajá sí ilé mi àti káfí dédé àbí káfí sọ káfí sọ nǹkan but méjèèjì kí yẹn tó lè ké yóò tún òun náà tó pé yóò kọ́ ní ẹ̀kọ́ débi wípé yóò fẹ́ lè dèyàn yóò mẹ́rin tó fẹ́ gbé nǹkan kẹ́lẹ́ pé gbogbo ẹni tó bá ti rí ẹni wọ́n ṣe kiri yóò níbi tó lè dénú lé ẹgbẹ́ ibi tí ajá bá wà mọ̀lẹ́kọ̀ọ́ kiri bẹ́ẹ̀ wà kọ́lé tiẹ̀ ní ìgbé kó rà sẹ́nu kan tẹ́lẹ̀ ní ẹgbẹ́ gbogbo rẹ̀ kọjá bá ń dìrì rẹ̀ èyí wà kọ́lé kọjá fi mọ̀ psychologically tó rọ̀ pé ilé ìfẹ́ lókè ní ìfẹ́ jalè ní ṣé ìbàdí lágbára yìí sọ ní ìbá lágbára yẹ kọ́mọ̀sì ajá o yóò jẹ̀bi wájú ọlọ́run o ìdí òbí dẹdẹ náà ọ̀yà ọ̀yà lọ́mú ọ̀yà mọ́mú yìí wọ́n ẹ̀ tó bá ti fa kò gbọdọ̀ jẹ kẹsàn bẹ́ẹ̀ ṣàbùwá nínú ti ká jábá pa ẹsẹ níbi àwọn àtẹnìyà rí ẹkú lọ́rùn ẹjẹ níbi lórí àyè ti jẹbi kàbọ. gbogbo nǹkan ìlú ní ẹ̀kọ́. ẹlẹ́gbẹ̀ẹ́ òní pé ó ní pé ìjọba máa mú àgbà wọn tó yẹra o.

ajá títò ò dáa fún èèyàn kò sọ pé fún mú mùsùlùmí o dábàá ká ọlọ́nìká mùsùlùmí ọlọ́nìká wọn tàjà gbogbo èèyàn ni o tó bá ti jó mi fún àmùsùlùmí ó jó gbogbo gbogbo èèyàn náà ni. àwọn tó máa ń dalè wọ́n ajá ajá. pípa tó bá tà lóṣù wa mu àbújá rẹ ni. ẹlẹ́gìdì ni ó ń gbé tó máa ń sin ajá sí wájú títí tí wọ́n bá ń dà láàmú tí àwọn kan lè máa sáfò. tí kí ni máa ń dà láàmú. tí wọ́n àwọn ewu. wọ́n lá àlàmù èyí ò gbọ́ yóò ní. wọ́n lá àlàmù èyí kò wá sí ilé ẹ̀ máa fẹ́ wò lórí tí wọ́n tó àyẹ̀wò. wọ́n lá èyí wọ́n ṣe nẹ́sùn. ẹni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá tajà sílé ìtọ́ ní wọ́n bẹ̀. wọ́n lá àlàmù kátó sísílé yìí ò gẹ ká tó wòye lọ. má ti pẹ́ kẹ́ lọ jù sínú gbogbo náà. ó ní pé àjọyọ̀ kan ní pé tí wọ́n bá ṣe àwọn afurá kan ọmọ àwọn tó máa ń kọ́ da ọwọ́ sílẹ̀ níbi àlàyé òun máa ń kọ́ kíkà. ìrìn àbájá làwọn afurá tó mọ̀ láyà wá lẹ́yìn. pé fẹ́ afẹ́ ara ẹ̀ṣẹ̀ wọlọ́wọ́lọ́. òtítọ́ dáadé bí wọ́n ń fọ́ bọ̀ àtúntò mi àtúntò ti kábàrà ọ̀dà ọ̀sílẹ̀ àbíkọ́ káwọ́ mọ́ àyà. kọ̀ọ̀ká ọmọ yà bí orí ikùn àbí ibi ìdodo torí ẹni náà tó gbé sọ́dúrù wa gẹ́gẹ́ bí kíní kẹ́límọ̀ sọ́dúrù nílẹ̀ mo yẹ pé ìtàbẹ̀ bóyá àyà náà ló pọ̀ ní mo máa bá gbé sí orí ikùn. náà bó láti máa gbọ́ sókè lẹ́kọ̀ọ́ àgbègbè ọ̀hún wọ́n ní ìtòdà àjẹkẹ́ méjèèjì Allahu Akbar àrínà àwọn àyímọ̀ nìyẹn lásìkò tẹ gbọ́ sókè o àdìtí yóò rọwọ́ afọ́jú onígbọ́ kí ni Allahu Akbar àwọn méjèèjì lẹ ìmọ̀mọ́ kárí àlọ́ǹgì bá wọn ẹ máa fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ìròyìn sàǹkẹ́ ṣé wọn Allahu Akbar tó ọdún méjèèjì lẹ kan náà àdìtí yóò lè kí ni yóò rọwọ́ afọ́jú ńkọ́ sọ́rọ́ ọ̀nà mẹ́ta la lè gba ọ̀nà kan ọ̀nà kejì ni pé Allahu Akbar.

olùbẹ́sẹ̀ ọ̀tọ̀ ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ náà àbí ọwọ́ akọ́ gbọ́ sókè yẹn lè gbọ́ sókè kọ́wákáwọ́ sáyà kọ́ọ̀tì láti Allahu akbar adi tí ó lè fi ni. adi tí ó lè rí ni. adi tí ó rí. ìgbà afọ́jú ò tí mọ̀ pé ọ̀sìn nǹkan àgbà tó bá gbọ́ ẹ̀sìn tó bá di méjèèjì kan àmì ìlọ kárí àlọ́ tó mẹ́tẹ̀ẹ̀ta láàlẹ́ ṣe àdìsúnmọ́ ètò dáadé kéèyàn ṣe méjì ní tó bá tó wọ́n bẹ́ẹ̀ gbà mẹ́tẹ̀ẹ̀ta ló wà ní súnà ó lè dìgbà mí lè jẹ tó ṣe lé náà Allahu Akbar ọtí sá Allahu Akbar rẹ̀ ìta bẹ́ẹ̀ máa ṣe ìlú tó àwọn mùsùlùmí wọn ní kíni káfíńmí yìí ní àsìkò kan náà Allahu Akbar nípa ìmáàmù tí ó bá parí ìgbọmọ wọn á ṣẹlẹ̀ pé ọmọ mi máa ń kó sọ̀kalẹ̀ ní ní àti àwọn tó tó sọ lórí ìgbà tó wá. wọ́n ṣe kí ni. wọ́n ń kọ́ kúrò lórí múra láti ọ̀pá tí wọ́n ṣe ọ̀pá wá. mo ti ṣe múra àti sọmọ nǹkan ìṣẹ́lẹ̀ mọ́ ń ga. mo bí wọ́n ti tẹ́ ìpínlẹ̀ kalẹ̀ sí wọ́n tó kọ́ lórí ẹ̀wọ̀n kọ́ ìpín ní wọ́n wọ́n kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n á parí ìgbọmọ wọ́n á ṣọ̀rọ̀ kúrò lórí àwọn ìgbà tó

máa ń mọ pé ibi àtúntò ibi àtúntò pé lọ́sílá ẹ̀ padà láti orí nìkan tó ń ṣe òǹkà tó ń mú un pé lọ́sílá ẹ̀ ò bá dà ó kàn sọ fún pé òun sọ èyí tó gbé lórí ibi ìlọ́pọ̀ náà tó lo ọ̀pọ̀ máa ń bẹ̀rẹ̀ sí ní ìlú ìlú. ẹ tó náà sọ níwájú pé ń tó ń lọ tẹ̀sán báyìí. Uh, another standard sọ́rí àwọn àmì ìṣòro náà jẹ́ fún yìí tó dájú lọ ọ̀kẹ́dínà bìlà ànáàmì ẹ̀fọ́ ká fàyínà ọ̀nà mùsàǹtọ̀kọ́ lọ́rọ̀ àwọn yìí wọn ní sọ̀rọ̀ lọ́rùn wọn ní ká sọ̀rọ̀ wọn jẹ́ ilé náà ara wọn ẹ̀rí ẹni tó kókò kalẹ̀ ní oṣù bẹ́ẹ̀ oṣù bẹ́ẹ̀ láyé àná ní oṣù bẹ́ẹ̀ oṣù bẹ́ẹ̀ tẹ́wọ́n náà rẹ̀ ẹ̀lẹ́lẹ́yìí. ṣé pé àyè tó dáa jù mọ́ ní kẹ́sì ni àbúrò ní fàyà pátápátá ìtọ́rọ̀ wa. náà bàbá rẹ̀ tí ó ń lò dáàtọ̀ sáàlọ́ sọ pé èyí tó sáàdà wa lójú pé ọwọ́ ló lè ní. òun ló ń jẹ́ kí yẹn jìnnà sí rìyà àti fákàrò ìmọ̀ ẹ̀ṣẹ̀ fáàrí kárí mi. lílo lílo yìí náà ló bá ní débi pé kí ni ayọ̀ ààrẹ bákan náà sì dá ìmọ̀ tán ní jẹ́ nígbà tó bá rí ẹlẹ́nu mi ẹ̀yà ara yíyẹ káàrọ̀ ó dùn lẹ́nu wa ẹ̀wọ̀n ló ń kí ẹ̀ka àkí ní má yẹ sọ̀rọ̀ yìí o yóò lè máa tẹ̀ kó ń ṣe kí ni ọ̀hún ṣe jọ gbogbo aburú tó kún bẹ́ẹ̀ yìí náà kí ẹ̀ torí ẹ̀wọ̀ sọ̀nà náà fáwọn ọ̀pẹ rẹ̀ sábà ní bídíà ní ṣẹ́kù fèmí lẹ́yìn fátọ́ abẹ́rẹ́ sí ìdùnnú báyìí kò kàn kún tó kò dáa tó pé téèyàn bá tẹ̀ wá ṣe kó mọ̀ mọ̀ ju ààyè ibi tí ó wà náà lọ kó sì máa ń lé kọ́tàsì kan lára kíní òun pé òun kàn fẹ́ fi mọ ìṣirò ní ẹ̀mọ̀ bíbà pé ọmọ kéékèèké fẹ́ kó de orí Coca-Cola àbí gìtánà kò ní gìtánà ní kíní ẹgbẹ́ káfíńkà two plus two lọ́ọ́ ti jẹ́ fọ́ lẹ́yìn yìí wọ́n tó náà tẹ̀síwáyé nínú gbogbo látọ̀síwáyé gbogbo látọ̀síwáyé lọ́kì ní ìmọ̀tò wòye ní èyí ò tọ̀ yẹn síbi bídí àti gbogbo òbí lọ́pọ̀ lè yẹn nílé dúró tì kó gúlẹ̀ kí ni. ṣé pàlẹ́ bá àwọn tẹ̀gbà fẹ́ yẹ kó fi pamọ́ kọ́mọ́ mi dúró bídí àná. sori sẹ́ni ẹ sọ níwájú wàá ta sọ wa ṣùgbọ́n gbogbo kọ̀díyẹ tó dé lòun òṣè àwọn kọ̀díyẹ kẹ̀yẹ gan wà mí kàlùkà ṣíṣe kí ni. ìjà wọn bẹ̀rẹ̀ ṣé kúbákúrò àbùsẹ̀ ìdíwọ́kọ̀ tíra lórí ẹ̀ tòṣù àtúwà àtàràdà ẹ̀yìn bá sọ fáyẹ lẹ́yìn ìlú rẹ̀ rẹ̀ agadá àti tó ní kíní kan yẹn tó ọ̀dọ́ wà pé kíni. ọ̀dọ́ wà kó da afọ̀nyẹ̀ ọ̀dọ́ wà kó kò kú tó kò wà mú àwọn ẹni ní ìyẹn tó bá mú tó ọ̀dọ́ tó wà pé kò sí rárá kí náà pé ìdílé àná ìyẹn ti lé àpá àpá àpá àpòsílẹ̀. عرفنا من فلبه هذا يقام والله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك